oh, oh, oh, oh oh, But why me, why me? How did I find myself in this mess? Oh, I can't even explain why me in this mess. Oh, kí ni mo fà fúnra mi, ẹ gbà mí o. Yeah, kí lè lè yọ. Ẹ gbà mí o. nílẹ̀ yìí o ta ló máa bá mi ta ló máa gbà mí o ta ló máa gbà mí o ohun mo dá sílẹ̀ yìí ta ló máa bá mi o. ẹ̀bi ta ni ta ló lẹ̀bi ẹ̀bi mi ni èmi ò mọ̀ pé bí tó máa já sí rèé mi ò bá ti tẹ slow. you ò mọ̀ kó máa padà wáyọ mí lẹ́nu You about to take slow I didn't know it's gonna be this bad this time you about to ti careful with the way I do things oh. ẹbí mi ní shame, me ní oh this is painful ó dùn mí ó ó dùn mí ó ó ká mi lára Oh, do me oh, oh, do me oh, oh, ka mi yọ it's all my fault it's all my fault yeah yeah èmi ni mo jẹ̀bi i know i'm taking the fault oh èmi mo lẹ oh èmi náà ti lẹ. báwo gan la ṣe lè ṣe tí ẹ pàwọn agbọ̀ngàn máa dà báwọn pípọ̀ yìí. ọ ah, ọ ah. o lè ní ẹ fún wọn náà gidi ní ẹ so o fẹ́ resign o ti ríṣẹ́ síbòmíì no but seriously because since nǹkan been ń all we just have to do is kàtẹ́pá ránṣẹ́. wọ́n Why lè dábí wọ́n Jerry? vision ẹ catch vision management gbé kalẹ̀ fún yín kí ló dé tá a lè a máa bá wọn tó máa bá wọn dẹgbẹ́ àtújù wọn lọ in the next six months the tech company máa wà òkè ni and everybody's hands must be on deck ètò ìwádìí lè ṣiṣẹ́ wọn àfi wálé ni. sọ lẹ́nu tí ó tù ṣe ọ̀rọ̀ aṣọ ni mo máa ń sọ látàrọ tó bá fọ̀ tán aṣọ yẹn ni máa jẹ. ọ̀gá ṣé ìyẹn ajamala. ǹjẹ́ o ló sọ oúnjẹ jẹ fún mi rí tó fi wá fíìlì wípé ìsìn ló yẹ kó o ṣe oúnjẹ fún mi kí ló ń ṣe owó oúnjẹ ìjẹrà dára báyìí. nífẹ̀ẹ́ kébi pààyàn ni. lọ́nà máa ń lè jẹ́ ẹ ẹ kó jókòó kí lè ṣẹlẹ̀ kí lè ṣe fún un. ẹ sì. ẹ. ọ̀gá rí ebi ń pa wọn. ẹ ọ̀gá jẹun ẹyin lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ah. ẹgbẹ́ tẹ́ fún wọn ṣe ní sá. dáná dáná bẹ̀ sọ̀rọ̀ owó owó mo fi ràn ṣe mo lébi ń pa mí màdámù yín dà ń bolo lọ ó yẹ kí wọ́n mọ ibi tó lọ. ẹ. kò sọ fún ọ ibi tó lọ ni. wọ́n ní ṣé wọ́n sọ fún ibi tán lọ ẹ ẹ ṣé bá sọ pé ẹ fún mi lówó kébì lọ́ba yín là búrẹ́dì wa. kí ni mo sọ pé mo rán o kí wọn fún ẹ lówó dé ni ẹ bí ẹ tó gba igi kí ló sọ. ìwọ ó yẹ kó mọ ibi tí ọ̀gá yín lọ níbo ni ìyàwó mi lọ. wọ́n ní madam ṣe mọ ibi tí madam lọ. ọ̀gá ọ̀gá ẹ wọ́n lọ pàtí látànà. pàtí ló lọ. ó dábẹ́. ìlú yà á jẹ indomi ikun àárí tatata àgàgà ẹ ẹ ọ nẹtíwọ̀kì wàá gbà. kí ló pariwo báyìí. mami mami àwọn mami ló ti bọ̀ ẹ kúlé o ah, kí ló ṣẹlẹ̀ ẹ kúlé o my dear. wọ́n gbà mí nínú wọ́n mi wíwí gò mí ẹ káàbọ̀ máa yẹ. ó jẹ́ ìlú náà bí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fọ́kọ mi ọ̀gá àjẹun látàárọ̀ mi. gbè lọ kíchìnì kíchìnì kíchìnì kíchìnì. ṣé bí ẹnu àná yìí ni mo sì kúrò nílé yìí kí ló dé ẹ ń wò mí ni kí lè ṣe fọ́kọ mi sẹ́ẹ̀. kí ló wá dé ṣé bó ṣe yẹ kí àwọn olè ni wọ́n ṣe ló lọ pátí látàgbà ìjẹta ìgbéyàwó ilé ìsẹ́yẹ fún mi. ẹ mo ti díṣe oúnjẹ yín síbẹ̀ mo ní kó oúnjẹ yín wà ń náà pé kí wọ́n máa wọ́ ọmọ ẹ̀ ṣé mi sọ fún yín ni kí ló dé ẹ wo mo sọ fún yín mo ní ọ̀rẹ́ mi ní patí ní ìjẹ̀bú òde àní ìnídẹ̀ ní patí kúdi ní ìkòròdú ibẹ̀ náà ni mo wà. ṣé bó ṣe yẹ kíyàwó lè máa ṣe ló látàárọ̀ mo rò lọ pàtí. mo ó yẹ kí n ṣe wà ń pàtí yẹn gbogbo àwọn ọ̀rẹ́ mi wà ń bẹ̀ o torí a fẹ́ ṣe preparation pàtí tí ìyá Kundus máa ṣe ní ọ̀túnla. gbogbo àwọn ọ̀rẹ́ mi wà ń bẹ̀ mi tí mi lè dúró mo ń dúbọ̀ ti torí ti ní ẹ tó wá ní ẹ jẹun ẹ má bínú. kéwọ́ ẹ lọ sí oúnjẹ tọkọ mi máa jẹ jàre kí ló dé kí ló ṣe yín gan. ṣé ká bó yé mi mọ̀. wo wọ́n bì mi láti bẹ ṣe ń ṣọkọ mi nínú ilé yìí ẹ gbà mí mo ṣáà sọ fún yín pé tí mi bá ti sí ilé oúnjẹ ọkọ mi ẹ mọ ẹ máa gbé sínú microwave. gbogbo yẹn kàn wá ẹ kọrí síbì kan náà ṣe rí sí pé wọ́n ti bínú ẹ fún wọn lóúnjẹ èyí oúnjẹ ẹ fún wọn ẹ kàn ń wò gan-an níbi nǹkan mi. ara o èmi ò bú wọn mi sọ kọkàn látàrọ mi mi sọ kọkàn rárá. ṣé mo sọ̀rọ̀ pé o bú wọn ni mi ló bú wọn mo ní ẹ fún ọkọ mi lóúnjẹ oúnjẹ oúnjẹ ni mò ń bẹ sọ oúnjẹ. ẹ̀rọ náà ni mo fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúnbọ̀lọ́ ni mo tún lẹ̀ kò sí ètò mo bẹ̀ ní mo kàn fún kọ́tà God of Israel mo bá yín sọ pé mú nǹkan ẹ̀túlẹ̀ ilé ìmọ̀ ẹ̀ṣẹ̀ gbé wá láti patí mi èmi sọ pé látàná tí mo ti kúrò nínú ilé ẹ̀ fún ọkọ mi lóúnjẹ kí ló dé. ẹ oúnjẹ ẹ ọkọ yín ló sọ pé táwọn ò bá rí àwọn ò lè jẹun wọ́n ní tọ́wọ̀n bá rí mi àwọn ò ní jẹun mo mọ nǹkan tí máa ṣe fún gbogbo yín ó dà ìpẹ́ ti bí ọkọ mi ẹ ti jẹ́ kọkọ mi bínú òun náà ṣe lóhun tọ́wọ̀n bá rí mi àwọn ò ní jẹun gbogbo yín ó dà mo máa dà yín náà máa sáàkì yín ni especially ìwọ ọkọ̀ wà nínú ilé yìí ni ẹ kàn ń gbọ́ owó mi dànù ni mo kàn ń sọ sálárì fún yín for nothing kí pẹ̀lú gbogbo nǹkan tí ó wà ń lẹ́yìn sí ṣé wà mí ò dá ni. ṣe rí ẹ má bínú mọ́ nítorí ọ̀rọ̀ tí ẹ pè mí sí ó kọjá òye mi èmi gan mi respect pé ìyàwó ọ̀gá mi lè pè mí fún advice báyìí ṣùgbọ́n olúwa sọ pé ègbé ni fún ẹni tí a bá fi rántí òjíṣẹ́ ohun tẹ́ ẹ pè mí sí bí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run èyí tí n bá sòdítọ́ ọ̀rọ̀ ọlọ́run á mú ìyà ẹ̀jẹ̀ mi mami ó kù díẹ̀ káàtó mọ̀ ẹ má bínú bẹ́ẹ̀ ni ṣe rí pátí pátí pátí tẹ̀ ń lọ yìí ó ti ó ti pọ̀ jù ẹ jọ̀ọ́ ẹ má bínú. kéde máa wá wò ṣé rí pátí tí mò ń lọ yẹn connection ni o bí connection ló máa ń fún mi ẹ mọ àwọn ọ̀rẹ́ mi tó máa fẹ́ ṣe pátí èmi ni máa supply wọn ní rice èmi ni máa supply wọn ní òróró and other things tán bá need mo máa ń supply wọn ṣé mo kí ló wá dé tí mi ní lọ sí pátí wọn tí mi náà bá tún ní nǹkan ṣe òun náà ni máa rí náà. bẹ́ẹ̀ Eh? bẹ́ẹ̀ ni mọ́mí ṣùgbọ́n di ò bá fi ìdẹ́ẹ̀dẹ́ bìràwó hmm, dẹ́ẹ̀dẹ́ bìràwó ìgbàmú tí ẹ bá lọ sí Fatima ọjọ́ kìíní ọjọ́ kejì ọ̀gá mi ó yẹ kán lọ sọ́fíìsì ọ̀gá ò ní lọ sọ́fíìsì á kà jókòó síbẹ̀ ọ̀gá bẹ̀rẹ̀ sí ká ronú lóga bá jáde gan á bẹ̀rẹ̀ sí ká kanra mo dẹ̀ mọ̀ pé ìfẹ́ ni. ẹ dẹ̀ máa wò mo fi ń cash fún ni. ẹ fi ń cash fún. mo fi ń cash fún ni. ẹ ń cash fún. Ah, <laughs> ẹ mọ́mì ṣe rí nǹkan tí mi kàn fẹ́ sọ máa ẹ máa ní kẹ́ rìdíùsì pati ẹ fi pati ilẹ̀ díẹ̀ ná ẹ tọ́jú ọkọ yín ẹ ó dàbí orin Alhaji Wasiu Ayinde Marshal evergreen lórí ẹ Wasiu Ayinde Marshal K1 the ultimate ó sọ orin ní ní nájẹ ti ṣèṣì orin ní èkó ní ọpọlọ mi nígi mo yí òǹdó orin ní èdè ìjà ní orí mi every time by time ló ń jà lórí mi àìhun tá a bá fi sílẹ̀ ń lè wúrẹ́ ń gbé e ìyàwó tọ́jú ọkọ rẹ̀ ìyàwó ti tó bàbá múrí ẹ máa lọ mo ti gbọ́ ah! ọ̀rọ̀ ọ̀gá ó dùn mí. mo ló ti gbọ́ mo ní màá change ẹ máa lọ síbí ah! mi mo nà ọkọ mi ẹ filẹ̀ ẹ fi mi àti ẹ ẹ máa lọ. a máa bọ̀wé dì mú ìrọ̀ òmùgọ̀ a máa bòwe tì mú. ó ní iye tó gbàṣọ sílẹ̀ mo bá rà ó ṣe wádìí fábùrù ẹ̀ ó ní iye tó gbàṣọ sílẹ̀ mo bá rà ó ṣe wáyé pé tèmi lọ fún jù. ẹ ò ní bínú ni bí òun ṣe mọ̀rọ̀ ń sọ nìyẹn ó mọ̀ pé mọ̀rọ̀ ń sọ ọ̀rọ̀ sọ. kò sọ ẹ kó ṣe sọ̀rọ̀. ó ti di dandan a máa bẹ́ẹ̀ rà á ni mélòó ló ń gangan fẹ́ rà náà mélòó ló fẹ́ rà. kò tiẹ̀ kàn mí ó rà kò rà. so tí má ti wọ ọnú ọ́fíìsì sí máa pè padà. mo lọ paṣọ tí mo gbé wá because dọ́là ti wọ́n mo dẹ̀ lọ gbọ́ láti sweet ni so iye tí mo rà ni mo ta. ó máa rà á tí ẹ ló sọ yẹn so má bínú dúpẹ́ ṣé o ti tọ́ ṣé ò bínú mọ́ okay ó ṣe ṣe kí àkóbá nǹkan mo dá sílẹ̀ yóò ta ló máa gbà mí o ta ló máa gbà mí o ẹ̀bi ta ni ta ló lẹ̀bi ẹ̀bi. mo rí ṣéṣù ẹ bàjẹ́ sí àbí kí nímìtì ẹ̀fẹ́ tètè tu ẹ̀ náà ìwọ ọmọ yẹn odidi bá ẹ mi wọn láti bu iṣẹ́ mo dúró síwájú ẹ náà bù ọ́ o kàn ń wò mí ń pe dáàdì mi ṣé bí a ṣe kí bàbá yẹn bàbá èèyàn ṣé bí a ṣe kí ẹ nìyẹn nílẹ̀ Yorùbá. dáàdì mo ti kí yín náà ok ẹ káàbọ̀ sáà. Ọlọ́run lódùmarè àṣà àṣàánú mi èyí díjú yàrá lórí èyí díjú yàrá sán lórí yín ẹ ò lè lọ kúbọ̀ yé lọ sí. ọfẹ dé kàfé. ọfẹ dé kàfé kúwe tó mú yín náà wọ́ọ̀kù tó wọ́ mọ́ yín kí ló tó mú yín o tún ti dilute dédé díẹ̀ pọ̀ àwọn alcohol gbogbo dìrò dìrò mọ́ọ̀tì ní sẹ́ṣà tí dọ́kọ̀ sára ẹ̀. mi ló gbé kò mí ọmọ gbé kinní ni kò ní bọ́ọ̀lù. sẹ́fẹ̀ mu ni. mi ló gbé kinní kò mí. Ah ẹsẹ̀ ṣe pé ni. ẹ kò mọ́tì ní sùúrù àǹtí ẹ̀kẹ́. àǹtí mi má ti ṣe ìranù lọ ní tiwọn. ó tún ti ṣe ìranù lọ ìbédùn ṣe ìranù lọ. wọ́n ti bá ìranù lọ. ìdílé ṣe ìranù lọ ìwọ gan kébòye lọ síbi. mo ní ìfẹ́ dé káfé ẹ bá ń gbé ó ti tó dádì. ó dà tó fẹ́ ká gbà kiri níwọ̀ mi ìwọ mọ́ ó mọ bàjẹ́ o ṣé o wàá fẹ́ gbọ́ kàfé tó ń lọ ní gbojúmọ́ ayé tó jẹ́ fi wéèmú kọ́bọ̀ wá sí ulí owó tèmi wo tó jí ni mo fi fẹ́ ra dátà mo fẹ́ ra dátà bẹ́ẹ̀ èmi àtẹ mo fẹ́ mójú kan kàfé ètò olóhùn lọ yẹn mo fẹ́ débẹ̀ nù ní mo fẹ́ mọ ohun tó ń ṣe èmi gan máa bá ẹ wọ̀ bẹ̀ ohun tó ń ṣe tó mọ̀ wálé bóyá mo lè contribute sí èmi àtẹjọ́ lọ ìṣòro ló di change. ìdájẹ́ máa wọlé ẹ̀dẹ́ tẹ́lẹ̀ bí ẹ fà kí lè bẹ́ẹ̀ ṣe. èmi àtẹjọ́ lọ sí ilé. mo fi ẹ̀ sí ló bá jẹ́ fi ní ilé ẹ̀ náà wọn à kó ẹ èmi máa tún ẹ kọ́ ṣó ti yẹ mo fẹ́ dí èyí ṣe eh, last and the last. o ti gbọ́ òjò yóò bá tún gbé ohun jíjẹ kó èmi ìbámu rí bí o tún gbé ẹran kan sí wa kò mí ní ibẹ̀ òjò ni wà pípọ́n ojú mi ṣó o ti gbọ́ mu kí yẹn i'm a family man to the core you hear me mo ní fámìlì ló jẹ́ fi ní bá fòwúlì mi wá wò ó mẹ́ẹ̀ẹ́gbẹ́ rí jẹ ní wàá gbódì jẹ wàá pẹ́ ẹran méjì wàá kó dédé díẹ̀. tó ti yẹ ẹ bẹ́ẹ̀ yẹn tó bá because ojú mi ọ̀gá ṣe pè ẹ́ tó pè ẹ́ jáde àti àwọn ẹ̀mí wa ẹ tó kù ní orí wọ́kẹ̀ wo jẹjẹjẹjẹ wo jẹ ẹ̀kẹ́ wo jẹ àyà wo jẹ òdì wo tó jẹ ẹyẹ wo tó jẹ ẹrẹ. ọ̀mí wo di mi. èrè wo di ẹ. ọ̀mí wo fùrọ̀ mi. ọ̀gbẹ́ni ní sùúrù mo fẹ́ bẹ́ẹ̀ tó ẹ̀sẹ̀ yẹn mo fẹ́ bẹ́ẹ̀ tó òjò bá tó gbé oúnjẹ kò mí tó bá tó mú ẹran kàn sí òjò ni wàá fi mi ní ulimi baálé elémi èyí èèfẹ ni èsì ló wá ẹ ló lè gbó jíjẹ ló máa gbé ẹran kàn síwájú mi ló di ká mi jẹun ní ibi mo dàgbà dé ṣé o owó tí mò ń gbà lọ́wọ́ for the first time and uh, to, to hear you you hear me mò ń gba owó mi mo ṣe fàájì mi mo ṣe páyò mo ṣe páyò mo mú owó ọ̀gá mo àná àná rẹ́kù mo láwọn èyí mi bọ́dọ̀ tú ẹ bá wo bí mo ní oko sí mo dá oko mo ní oko kòkó mo ní oko ṣú mo ní oko eh, kókò mo ní bí àdísí ẹ̀gẹ́ pákí tẹ́ ń ṣe gàrí láti òní lọ. pẹ́ ń mú pẹ́ last warning mo mú pẹ́ yẹn tó bá tún gbó jíjẹ wá sí iwájú mi tó tún gbé sí níbi ẹ̀dín máa fẹ́ jẹun tó tún máa gbé ẹran kan sí wàá rí pípọ́ ojú mi náà jọ ẹ o. èsì ènìyàn sẹ́ranko ìwọ náà mi gapa nínú léria ọ̀gá lára rẹ o èmi. ọ̀gá. ó máa gọ̀ ọ́ sẹ́yìn ó gara ó máa gọ̀ ọ́ bí bá ni wọ́n ṣàfù rẹ̀ lóúnjẹ. ó wí ẹran kan kí mo mú kóun ó kéré kémi là á mú gbogbo sásùn kí la kó wa. jọ o ṣe ẹni ó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí ẹ̀ gbọ́ bí èmi wẹ̀ àìgbọ́n jíjẹ kò mí àìká mú egungun àràmé egun ẹran àìká gbé kò mí ṣé bíngò wo pè mí. sọ́ọ̀sì bíngò ni. excuse me mi rè bíngò for the first time and last year déyìí jẹ́ last and first year ṣó ti yẹ. ó fún yín lẹ́ran kan ṣé ẹran mẹ́fà ni kókó sínú abọ́ fún yín nígbà tẹ̀ ń sọ̀rọ̀ ìṣẹ́ ló fún yín lẹ́ran kan ẹran mélòó ni kó wá fún yín. mẹ́mọ̀ wíwá wíbẹ̀ o. ìwọ gan ò níṣẹ́ tó bá yẹ pé oníṣẹ́ ni o ní jókòó ti bàbá gbàyà bàbá tọ́ léyìí o ní jókòó ti òní wọn bá rojọ́. wọ́n yìí lọ kó jẹ́ ká lọ ṣèkọ́ta lẹ́sìn jàre. bàbá gbàyà ẹ bó ṣe di kàkà tó di kùkù bí àtọ́ ní rẹ̀. wòyí mi ìmọ̀ ọkùnrin yìí ó lè fẹ́ ibẹ̀ wa kú sí tẹ̀ ibẹ̀ wa kú sí. with the way I do things so oh, ẹbí mi ni àṣìṣe mi ni ooo oh, this is painful ó dùn mí o oh, ó dùn mí o ó ká mi lára o ó ká mi níṣọ́ o. my fault, it's all my fault, yeah, yeah. Give me the more me. I know I'm taking the fault. Oh, give me my man, oh, give me that thing. Give me the guy back. Ló jábọ́lẹ̀ fún mi, mi give me the bá ẹ̀ ọ̀rẹ́ mi ó ga o olórí èkó ọ̀rẹ́ mi. olórí èkó ló ń ké sí yẹn hmm. ó dàbí pé wọ́n ṣẹ̀ tún já àwọn ọjà kan ń bẹ̀ yẹn ni o hmm. àwọn ìlú tí mo rí yìí ó tún kọjá ìtí mo rí ní last time o. Hmm. àárọ̀ yìí máa lọ máa ṣẹ̀ṣẹ̀ ìjọjà fún mi. ẹ̀ẹ́n ah ẹrù yẹn pọ̀ ń bẹ̀ kí ló dé àwọn èlùbọ́ sẹ́yìn àwọn oríṣiríṣi látòkò jẹ̀bú gbogbo ẹ̀ ló wà ń bí. bẹ́ẹ̀ni uh-huh. o mọ̀ pé fáàmù wa tó wà ní kíní gbogbo ọjà tó wà ń bẹ gbogbo ẹ̀ pákéjì ni wọ́n gbé wá hmm. wọ́n ẹ̀ṣẹ̀ já ni. ọ̀rẹ́ mi hmm. wàá já mi sí i àwọn nǹkan tí mò ń rí yìí kọjá bẹ́ẹ̀ já mi sí i. Oh. Hmm. ọ̀rẹ́ wo ló tún sọ báyìí ó oh, má jẹ́ kán bẹ́ẹ̀ gbọ́ mo mọ bó ṣe ń mo mọ ibi tó ń dì sí mo mọ bó ṣe ń gbìn mo rẹ̀ mọ bó ṣe ń gbé ó yé mi ó yé ẹ ibi tó ń gbìn sí rí mọ́ bo ó yé ẹ ó yé mi <laughs> ní gbogbo rí mọ́ ó yẹ kó mọ níbo mo gbìn sí ó mọ ibi tó ń gbìn sí wọ́n ló mọ jàre èmi tó yẹ pé à ń bẹ ọlọ́run ni mí hmm, last time tí mo wá sàbújá mo rí gbogbo ẹ̀. wọ́n lọ jókòó jọ láti sìn à ń bẹ ọlọ́run ni níta ni ìyẹn mi pẹ̀lú ṣọ́ọ̀rẹ́ ṣọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ṣọ́ọ̀rẹ́ ẹ́ hmm. anyway tètè ṣetán bá mi náà wà wọ́n yégele mi. wọ́n máa bẹ́ẹ̀ wé lọ. wọ́n wégele tí ó ṣe kinní o. ìyàwó ìkúta torí èyí tó wé fún wa ní last time yẹn mo máa láìkí ẹ̀ gan o. ó tẹ ọmọ dáadáa tẹ wá lọ. ìwọ mo ní kó máa fáwọn ajá ẹ̀rù jẹ wàá ṣáà máa dúró dìgbà tó máa ké ọ̀pọ̀ àwọn jẹ́ àyẹ̀mọ́ gíyàn jẹ wọ́n gé ẹ jẹ o. Ah, ẹsikí sáà fún mi lówó mọ́tò tó ẹ pé fún mi lówó mọ́tò ni màá ti lọ sájà ìgbà mélòó ni màá fi lọ sájà dé nísìn má lọ ẹ fún mi lówó mọ́tò. àfọ̀fù ni ẹ ajá ò fàjà ló ń jẹ ọ̀rọ̀ ajá ni mò ń bẹ̀ sọ máa dé àwọn ajá yẹn sí ẹ tó máa gé ẹ jẹ gan. ẹ fún mi lówó mọ́tò máa lọ ajá ò jìnnà. wọlé lọ wọlé lọ. ẹ. kò rọ́ọ̀ mi ni tó bá gbé mi ò tí mo ṣe fún gbogbo alẹ́ máa bínú sí mi. àpọ̀ fún wọlé lọ́jọ́. ẹ jọ dáàdì mi ni mo wá wá sà. níbí dáàdì ẹ ta ni dáàdì ẹ. bàbá múri. bàbá múri kan àbí wọ́n ni múri. ah no. <laughs> àbúrò mi ni Muri Ìbídùn lórúkọ mi. Ìbí Ìbí ah yes ó dàgbà bó ti mention ẹ rí Ìbídùn ah ok mọ́mí tiẹ̀ kọ́. ọ̀wà ṣé kò sí wàhálà. no mo kàn wá rí wọn fún kankan ok that's ok ẹ wọlé lọ wá máa já wọlé lọ. ẹ jọ sá ṣé wọn wà rọndọ. no ẹ̀gùn ó ti lè stroll lọ ó wọ pé òun kàn wá rìn gbére gbére gbére ó ti mention wọ́n ní máa bọ̀ máa bọ̀ lólé. ẹ ẹ bẹ jẹ́ dúró dè wọ́n níta mi lọ. ìwọ kọ́ ni Ìbídùn ọmọ bàbá múrí. ojú onírà rẹ̀ wà òwúrú kó máa yan ojú ah, onírà rẹ̀ wà òwúrú kó máa yan wà kó máa yan. ọ̀rọ̀ tí mo ti kò ń ṣe pé mi gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ látijọ́ yìí àbọ̀ tí ìyàwó yìí ni mo kàn ń wò ó ìyàwó mi òun hmm. ni wọn máa dáná ohun tí ò já sí kò ríran o kò jẹ́ rí mi patí nìkan ló láìkì kó máa lọ patí kò rí mi so kò lè rí ẹ máa wọrí pẹ́. Hmm mímọ̀ a ní mi sọ fún ẹ kò gbàgbé ẹ kò sí wàhálà mẹ. Ah, well tẹ bá sọ bẹ́ẹ̀. yes. and another thing mm. um, dáàdi mi ni mo bó ṣe máa take care. Ah, màá bá sọ̀rọ̀ náà jẹ́ ń pé kí n bá sọ̀rọ̀ ọ̀ ẹ̀ tí mo jẹ́ sọ fún náà ah, fún mi náà. kí n má sọ fún mi. ẹ̀ ẹ̀ sọ ká ṣe ní òkúrú ni o àárín mi àti ẹnìkan okoro ni ọ ẹ àwọn lè jà sí jà sí ọ bẹ́ẹ̀ ni kò so ṣe kò sí kankan mi ẹ ìtàn ni ìrẹ̀kẹ̀ ìrẹ̀kẹ̀ ọmọ gidi ó tún tún tún mú. owó ẹ pẹ̀lẹ́ ẹ kí ni ìyá yín ṣe látẹ̀kùn báyìí torí Ọlọ́run. àmì múra lọ́wọ́ ni mọ̀. àmì múra kàn mí mímọ́ra láti wákàtí mélòó ẹ jọ̀ọ́ mi pé jàre call her for me, jàre ọmọ ah, mímọ́ra. ọ̀rẹ́ ṣé ò bínú kí ló wá dé látàárọ̀ eh. mo ní sáré fi gbogbo ẹ̀ sára náà ni eh, alájà dúpẹ́ ṣanṣan gan ti pè ìgbà tí ń pẹ́ jù. o wo o mọ̀ bẹ́ẹ̀ èyí kọ́dá gan ti pè mí náà the same thing eh, kí ló dé tó bá ti fi ẹyin sórí ìrẹsì fún wa àkìdé patí. Oh, ẹyin kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan. Ah, wo jẹ́ kí n sọ fún yín mo ń lọ patí báyìí o kẹ́ mú lé dání tí máìdí abádẹ́dẹ́ kẹ́ ni mo lọ patí tó bá wọn yín kẹ́ máa sọ̀sọ̀ kú sọ káàkiri. madam ṣé ìyá délé ni mo. Eh, eh, mm, mi ní délé ni. kò délé yìí ó dọ̀ tún dàkú tó dé ah. bóyá ó gbé gbàgìdá ní sẹ́kó ṣó máa délé yìí. ó máa yé mi fún un. wọ́n yẹ bá a mú nǹkan bọ̀. wọ́n ti bá a yín mu bọ̀ kẹtẹkẹ ayé fún mi. àbẹ̀rẹ̀ bọ́ lọ́wọ́ àdẹ́tẹ̀ òde ètè òde ètè àbẹ̀rẹ̀ bọ́ lọ́wọ́ àdẹ́tẹ̀ òde ètè ọ̀rọ̀ ló balẹ̀ yìí ó gba èrò ó gba èrò ó gba èrò ó gba èrò ó gba èrò. tó ń pè é sí mo ti pè pè pè pè pè pè tàbí irú kí lè lè ẹ́ ah! ó ní mo kàn pè pè pè pè pè ni kò gbé kọ́ ẹ ń sọ fún mi tàbí kí lẹ ń bá mi sọ nítorí mi tí understand nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ṣe gbọ́ orin orin gi o. ẹ sì rírí mo rí mọ́ mi ọ̀gá àdágbére bìyànmí ó rè kọ́ á o sọ. So kò fẹ́ gbé kọ́ mi ni kí ló dé kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yẹn sọ fún mi can someone tell me what is happening. bàbá múrí bàbá múrí bàbá múrí. ẹgbọ́n ibo lọkọ mi wà mi rí ọkọ mi láti jẹta ah, eh, kí ló ń ṣẹlẹ̀. ah mami ẹnì jókòó wẹ̀lì kíyàn mi náà ti jọ yìí látà ìjẹta àwọn kidnapper ti kú gbòòrò aṣọ mọ̀ fi olówó ní ọ̀gá mi tí wọ́n làkàtọ̀ dẹ́ káàkiri torí mo rí àwọn bọ́ọ̀sì kan náà yẹ ká patrol káàkiri ìkọjọ́ kan mo mú àdálẹ́ nìkan lọ́mọ èyí ẹ mọ́mì ẹ jẹ́ ká lọ sí hospital àbídàlà wò wọ́n ní mọ́ṣúárì o. mọ́ṣúárì kẹ ọlọ́run má jẹ i reject it mo sọ pé mi ìrọ́kọ mi òun sọ̀rọ̀ mọ́ṣúárì how dare you. amen amen. mọ́ṣúárì kọ Ah. Eh, àbídàlágò wọn ní police station àwọn ọlọ́pàá because àwọn kidnapper ti wọ́n ti pọ̀ nígboro. ó dà yìí pé ọ́fíìsì yẹn is the best option fún mi máa dé ọ́fíìsì kí lọ́wọ́ lọ́fíìsì kí lọ́wọ́ ọmọ tó ń ṣẹlẹ̀ láti jẹta kéèyàn jáde nínú ilé láti jẹta mò ń pè kò gbé call mò ń tẹ̀sí kò gbé kò kò reply mi kí ló ń ṣẹlẹ̀ and sọ kankan fún bàbá Múrí. ọ̀gá ò sọ kankan fún mi wọn àbá mi sẹ́yìn tí wọ́n kà gbé mọ́tò wọn kà jáde. Oh! ó dá sílẹ̀ yóò ta lọ́wọ́ bàbá mi ẹbí ta ni. mo dé ọ́fíìsì ọkọ mi nísìn mi mo rí pé ilẹ̀kùn kí ló ń ṣẹlẹ̀ ibo ló wà for the past three days ni ò ti wálé mo dẹ̀ ń pe nọ́mbẹ̀ kò gbé call kò pick call mi a lot of text messages ni mo ti send tó reply kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ for God's sake. anything fún mọ́mí tẹ̀lé ni àbí kúrẹ́tò fi mú ọ sọ́dọ̀ manager. ọ̀ manager ò sí on set mo dẹ̀ try láti explain fún wọn but she wouldn't listen to me mo ṣe ní kí n mú wọn bóyá yín ẹ explain better fún wọn. ok mọ́mí ẹ wo ẹ má bínú ọ̀gá lọ sí Abuja ni. ẹ Abuja so Túndé Àlùkò lè lọ sí Abuja Túndé Àlùkò ó lọ sí Abuja láì sọ fún mi tẹ́mi wá bẹ̀rù láti jọ́ tó bá yà nìyẹn o tó bá yà níwà mi ò dá mi ìbéèrè mi ìwà kẹrin mò ń wá káàkiri ń sìn ó lọ sí Àbújá ó lọ ń fàìn lábújá can you imagine can you imagine this ẹ èmi Túndé lọ sí Àbújá anyway ẹ wo mo fún yín ní just seven hours ẹ bá mi pè níbi tó wà kẹ bá mi pè kọ́ọ̀lù ẹ kẹ sọ fún pé mo ti wá sí ibi báyìí mo ti wá balẹ̀ jẹ́ mo ti wá da ẹ́fùsì lù tí kò bá yọjú tí mi bá rí in fact tó o bá sí patí tí mò ń lọ yìí ni mi bá deal pẹ̀lú yín my coming back here màá wá deal with both of you. I'm deeply sorry ma. will you keep short? o ò mọṣẹ́ ẹni iṣẹ́ torí tó bá mọṣẹ́ ẹni iṣẹ́ wà á ti pè mí torí wọ́n ní kò pè mí ò pè mí you know what I will do I will make sure pé Tunde sack ẹ because you don't know your job idiot. I, I'm deeply sorry ma. shut up. it's all my fault ṣe wọ́n sáré ní emergency kan ní Abuja ni ó dẹ̀ yẹ kí n get in touch pẹ̀lú yín but I I had so many things doing on my table tó jẹ́ kó skip off my day. Shara and you accountant àbí kí ló pé orúkọ ara now you are telling me pé ọkọ mi ò sí ní around ẹ wá ń ṣe mí báyìí wo tó o bá sí patí tí mò ń lọ ìní mi bá dé pẹ̀lú ẹ ìwọ náà mo ṣe máa sáàkì ẹ bóyá èmi gangan ni máa sáàkì ẹ kì í ṣe túndé mọ́. ọ̀rẹ́ mi mo dé ìbàyí lánàá mo bá receptionist ẹ ó lò ó sí ní shop mo tún pa agbo ẹ ìyẹn ní is not reachable kí ló dé mo ló wà lọ. wo hmm. láti ìjẹrin ní ìgẹ́ta ara mi ọkọ mi mà ní o òun ló fẹ́ yọ láyé lẹ́mìí mi o òun ni mi understand ẹ̀ mọ́ o àló jáde ńlé láti ìjẹrin kò sọ fún mi mo wá ń wa káàkiri mo wá ń pa agbo ẹ̀ kò gbé aago títúndé mi tí mo mọ̀ tó bá máa travel ó máa sọ fún mi tó bá máa wọlé mo mọ̀ bó bá máa jáde mo mọ̀ bọ̀tí lẹ́nu ọjọ́ mẹ́ta yóò pọ̀ tiẹ̀ change. rárá o honestly ṣé ìjà ni àkókò jà mo wá lọ sí ọ́fíìsì kán má dàbí pé mi kán má tún sọ pé mo ti burú jù mi ìwà kẹrin mo ṣáà wá lọ dé ọ́fíìsì náà ọ́fíìsì náà ti ń sọ fún mi pé ó lọ sí Àbújá pé ó travel lọ sí what Àbújá. Túndé tó sọ fún mi mo ṣáà ní òkè o mo lọ lé ìgbà tó máa wọlé lóòrùn àná ló wọlé ìgbà tó tún máa wọlé lóorun àná tó dé ẹ káàbọ̀ ṣe ló ń kanra mọ́ mi ni tí máa fọwọ́ kan báyìí máa kó get out get out get out get out don't touch me don't jẹ́ kí ni kò mi mọ̀ nǹkan tó dé mi mọ̀ nǹkan tí mo ṣe fún ọ ó kàn chẹ́ǹjì ni ọ̀rẹ́ yóò yé mi ọ̀rẹ́ mi jọ ṣàánú mi kí ni kí n ṣe báyìí. hey ọ̀rẹ́ mi alátiṣe òun ló máa ti ṣe ààrẹ o ó ní láti ṣáàyàn àìsẹ̀ dáadáa o kó má di pé bàbá yìí ti ń lọ nẹsẹ̀ àgẹrẹ o Eh, at this age tí náà ń wá káàkiri kó má di pé àwọn ẹmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣoṣoṣo yìí náà jọ ń lọ Àbújá lọ Kaduna lọ Kano o. ìyẹn Túndé mi o ní láti wà kẹ́fù Túndé òun rìnrìn báyìí. ojú báyìí òun lẹ lákàn fi sọrí. fat ó tún wá change sí mi kí má ti sọ̀rọ̀ báyìí ó máa jágbe ni mi ìlú rẹ̀ rí Túndé tó yẹ kó ń kẹ́ mi lójú tẹ́lẹ̀ mi ló ń kẹ́ mi ní mú ló ń gbé mi kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí má tiẹ̀ ní ibo ló dà kẹ́kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí ah. má ní ah, ṣe ló máa pariwo ni ló máa ranjú àtúrà dákẹ́ kí ló wá dé. ẹ wo alaye àwọn yorùbá ní tí sofia tó dégbò olúgọ̀bẹ là ń ké sí ẹ wo ẹ̀yin ò ké sí olúgọ̀bẹ kankan o àwa tó pé ta bá wà nù club ó ní ta ṣe ń náwó ta ṣe ń ṣe fàájì fáwọn èèyàn àwa dẹni tó ń jókòó sí ìgbà tó ẹ pé kò sí nǹkan níwájú wa gbogbo ẹkọ wà mt a ti ń sùn lé o alaye a ti ń jókòó lé jù ọlọ́ ẹlẹ́dàá ń gbọ́. kí lẹ́ ń wojú eléyìí fún eléyìí ti lanà ilé tó gbé ṣakabàbù ni tó ṣe wá ah, yẹn. iṣọ́ mi láì kẹgbẹ́ kan mi láì kẹ́ra máa sọ̀rọ̀ sí bẹ́yẹn tẹ́mi ò bá múṣẹ́ wọlé múṣẹ́ wá ni ah, ah, ṣé o mọ̀ wípé mọ̀jà mọ̀ sáláfí máa kí kanjú tó bá gbọ́n lójú ogun kó má bàa gbógun lọ mo ń wọ́ọ̀ṣì ni náà mi láì kẹ́rẹ́ o tí màá múṣẹ́ wá yẹ kí wọ́n lè múṣẹ́ wá. ìgboro ọ̀rẹ́ mi náà mo ní láti máa wà kẹ́fù náà. ó gbẹ́nu oṣù sọ́hun ojú ogun oṣìwò ló jà ó jẹ́ Mayweather ni tó ń jà kiri àbí kí ni pírọ́blẹ̀mù gbèsè ayé ẹ̀ gangan. wojú ẹ̀ tó ṣe rí bí ojú Anthony Mao òtítọ́ eh, eh. kí ni yóò ti tó ẹ wá èmi náà ti rò ó ti rò gan wọn wò pé ṣé kìí ṣe pé torí àti gàpá ló ń fọṣẹ fún wa pàṣíwà yìí amẹ́ta tó amẹ́ntó jù wá lọ amẹ́ta jù lọ amẹ́ntó o ẹ wo olówó tí ó bá kọ wà tí yóò kàn lọ ń ṣe làwòlà kan níbi tí èdè ẹ̀kọ́ ṣe làwòlà ó máa tẹ o kó má tó di pé àtẹ kọ́kọ́ sọ sí mi lọ́kàn ṣé láwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ rí tá bá ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn wò pé òkè ẹ̀yin ti ṣe bẹ́ẹ̀ mọ̀ tán ọlọ́ṣun dà nù a máa padà lọ bá wọn a máa lọ bẹ̀ wọ́n kí ló wà lẹ́ẹ̀kan fún wa ṣé tó bá ti ṣe bẹ́ẹ̀ àwọn àgbókè àti wálẹ̀ tó bá ti fún wa bẹ́ẹ̀ àti local àti international ó máa dùn. anything goes nìyẹn. my girl a máa fi pick up so wàá lọ tiẹ̀ wọ́n lọ tiẹ̀ nígbà ṣe ń wọ̀ tó bá papọ̀ ká gba steel. ó gbọ́ yín yé ká tún lọ tò síbi kan tó sọ ẹ̀ ká tún lọ tò sẹ́yìn wọn. iṣan iṣan. ẹgbà mi o ṣe mo bá wúrà mi o. ọbẹ̀ ni ti jiná mọ́ ṣe kí mi dẹrùn sí i ṣé bí mo ní tó bá ti ṣe díẹ̀ pé kò dẹ̀ràn sí mo ṣáà ti ṣe everything síbẹ̀ lọ dẹ̀ràn sí má bí mi nà án kí ló máa ń ṣe yín ná. àmọ́ bínú mọ̀. ìwọ ló ń dẹ̀ràn sọ́bẹ̀. bẹ́ẹ̀ mo dẹ̀ràn sí i. ìwọ ló ń ṣe. rárá sà mo kàn dáta àti magi àti iyọ̀ mo fi sí. wọ́n bẹ dẹ̀ràn sí sùn no no my dear èmi ni mo ṣe o mo ti ṣe gbogbo sọ́ọ̀sì yẹn sílẹ̀ mo ti ṣe everything mm. mo kàn ní tó bá ti ṣe díẹ̀ pé kò dẹran sí i kí n tó kúrò bẹ́ẹ̀ ó tún wá ń bi mí you are idiot get out from here. ǹjẹ́ mm. ẹ má bínú jàre. no no no no no problem. ẹ̀hẹ́n ìwọ mo ń gbọ́ títí ẹ. ó mọ nǹkan kan pẹ̀ mú mi. ó mọ nǹkan kan pẹ̀. ẹ kò jẹ́ àtọ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹ n fẹ́ sọ fún yín pé mo ti fọ gbogbo nǹkan tán ní kí n fọ mo fọ bí mo ti fọ tọ́lẹ̀tì yẹn nu gbogbo ẹ̀ mo ti fọ ó ti mọ. ẹ ìgbà tó ti fọ tọ́lẹ̀tì kí ló dé kí ló wá tó wá sọ fún mi fún ẹ ẹ yà lọ clean gbogbo backyard yẹn o dey make sure pé o clean everywhere because today is environmental day so lọ clean ibẹ̀ yẹn fún mi. ẹ mi lọ ṣe mi lọ ṣe mi lọ ṣe clean o bleach ni mo fọ gbẹ ó dẹ̀ mọ́ dáadáa mo fọ mọ́ dáadáa. oh god. ṣé ìwà kan yóò tó lè lé gbòmìtì ọ̀hún má lọ má lọ má lọ má lọ clean ẹ̀kúlé yẹn god lọ clean ẹ̀kúlé fún mi o ṣe má ṣe bí kíní báyìí ná. hello hello yes eh. yeah yeah no ilé mi wà eh, ilé ah, fún mi ní bí i forty minutes Eh, máa kọ̀ change for my mama. Oh ó ẹbí fẹ́ jáde o. ojú òní rà o. adé mi fúnra mi mo ṣe ọbẹ̀ yẹn my dear mi fúnra mi mo ṣe náà my dear ibo lẹ wá ń lọ bẹ́ẹ̀ yẹn. God ṣe rí ṣe rí nǹkan tó àwọn ọmọ yìí ń dálé kí ló máa ń ṣe yín lọ kí ló máa ń ṣe yín for God's kí ló máa ń ṣe yín especially ìwọ ṣùgbọ́n kọ́tọ́kọ́ mi sọ́nsìn má o ní kò gẹ́ra kó rẹ̀ kúrò wájú òun. wọ́n ní wọ́n pè wọ́n láti lè. God kí ló máa ń ṣe é a máa wíru a máa wíru etí ẹ̀ yìí là dáadáa má jẹ́ kí n jẹ dànù ṣé o fẹ́ kí n bẹ́ẹ̀ gé etí ẹ̀ kí n jẹ bọ́lẹ̀. o ti sọkọ tó ṣe fún ọmọ. God ojú mi ò lè rárẹ̀ wá kó máa yọ. If my eyes see a beautiful lady, I must smile. I'm sure now. Was it long? Yes, it's long. This is true, this is true. Ṣé o ti confam Doctor, Dọ́kítọ̀ kan ti bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ìgboro confam. Ìgbà tí mi kì í ṣọmọ àná, mo ti lọ sọ ọ́sìtì mo ti confam ẹ̀ ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ló lè yé o. èmi ò mọ ṣe sí o. ìrọ̀ òògùn àbábọ̀ ẹ̀ ta ni ta ló lẹ̀bi ẹ̀bi mi ni èmi ò mọ̀ pé bí tó máa já sí. wo kò sí gbogbo ìgbà bá ti rí ẹ báyìí inú mi máa ń dádùn nítorí pé ẹsẹ̀ ó sunwọ̀n nínú ilé. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni bọ̀dá mi. àti pé gbogbo ọkùnrin tí ó bá ti ń ní síwájú tó yẹ pé gbogbo nǹkan tó bá ti ń dáwọ́lé nílẹ̀ ayé yìí ó ń yọrí sí rere ni. Mm -hmm kéèyàn wo sàdákátà ìyàwó ẹ̀ mm. ọ̀dà mi kí lẹ̀ ń sọ yìí ẹ ní gíláàsì rẹ̀ tí má pàdé mọ́ mi tó lóní parí tó bá mi sọ̀tún tó mi sọ̀sìn olórin á tún máa kì wọ́n àwọn àtàwọn ọ̀rẹ́ wọn ẹ ní gíláàsì rẹ̀ inú mi máa ń dájú lọ́tọ̀ pé ìyàwó bọ̀dá mi ni mọ́ mi tó lọ mo ẹ́ fi yín o. ìwọ tún wá wò kò ń ṣètà nìkan ó tún un lè ṣe òun náà ló fi rí ìta ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe ìyàbọ̀ sẹ̀ ẹ ṣe gan God bless you. ìyàwó mi ọkọ mi. jọ mo máa fẹ́ nídìí mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ. lọ́wọ́ mi kò sí nǹkan tẹ́ ẹ tọrọ tí mi lè fún yín ẹ̀yin bàbá ọkọ mi tàbí ẹ̀yin kan bàbá bílíkì. ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ fún yín pé kò sí ní táwa débi yẹn rẹ́gí ni. ni pé kò sí nǹkan tí mo béèrè tí àpọ̀ ọlọ́run kà. kò sí. bóyá fún mi. nǹkan tó ṣẹlẹ̀ pé ẹnu ọjọ́ mẹ́ta yìí ti bá wá síbí ìgbà mi kàn ní òsínlé gbogbo yẹn ò bá bísínẹ́sì lọ àbò lọ́bì kan ilé ayé ò wá rí bẹ́ẹ̀ o ìyàwó mi sórí ohun tí a bá fi sílẹ̀ báyìí òun lọmọ ewúrẹ́ ń gbé o hmm? àti pé nígbà tí wọn náà bá fi lélẹ̀ tó kọ̀ fọkọ́lẹ̀ báwo ló ṣe ń ru àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù níta sórí Babátúndé tó ń wò bàbá wa pátápátá ló jọ. ọ̀dà mi hmm ẹ ṣe jẹ́ kémi lọ fi yẹn pé ìyàwó wa wá. ìyàwó ìyàwó àìdá hmm? wọn ní ìyàwó ìyàwó rẹ ni. bẹ̀yẹn náà ti ń bẹ̀ sọ̀rọ̀. ṣé ẹ ti ní ìyàwó tuntun ni. ìyàwó mi ò lè gba nǹkan ti lọ́wọ́ ìyàwó tuntun ti wà lẹ́yìn. wọ́n mi tó lú o. ẹ kú jókòó mọ́ ẹ kú máa ń jẹ́ wọn bọ̀ wá. kí ló ń ṣẹlẹ̀? ìyálé ẹ̀ nìyẹn ó yáyá kíyàlé ẹ̀ jẹ́ kó kíyàlé ẹ̀ ní bọ́dá mi. ìyálé ta ni. will you get it here. Ah. ìyàwó ìyálé ta ni. ta ni. jókòó máa dẹ̀ wọ́n. ah, ah Tunde don't tell me it's true. pípé eh? kí ni. ibẹ̀ yẹn náà ti ń bẹ̀ sọ̀rọ̀. mọ́mí Tolú nǹkan ẹni ò kí ń di méjì kí inú bí ni ẹ kó mọ́ra pọ̀. can you imagine? ẹ eh, ìwọ ìwọ bá mi mú kíní burúkú kó bá mi tú ẹ̀ dànù síta. wo wo wo wo bí sórí ìtò sọ yẹn gangan kò lè ṣẹlẹ̀ kò lè ever possible báwo ni bàbá ìyàwó ṣe máa gbéyàwó gba kúrò nínú ilé ìjáde. bàbá ìyàwó ta ni. Mm-hmm. this eh? àná tèmi ọlọ́run máa jẹ god forbid ah i reject it. bàbá múrí bàbá múrí ṣé pé ọmọ yín ni. bó ṣe wo olódùmarè ló ń ṣọlá mọ. ẹ mú ọmọ yín wá kó wá fẹ́ ọkọ mi yéé díẹ̀ kí ni mò ń gbọ́ ọ̀rọ̀ burúkú wo ni mò ń gbọ́ yìí ọ̀rọ̀ rúnrún wo lẹ̀ ń sọ yìí ná dear tell me something say something. ìyá kì í sọ fún ẹ gbogbo ariwo tó ń pa ẹ̀rọ necessary ló yà jẹ́ kúrú temper because tó o bá gba situation ìgbà ẹ̀ tó o accept ẹ̀ tó o reject ẹ̀ wàá reject ilé náà ni o. mo ń fìyà ibi kí ìta sọ ohun. abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè ó dètè abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè ọ̀rọ̀ ló balẹ̀ yìí ó gbà èrò ó gbà èrò ah, ó gbà èrò. ètò bá ti tọ́ka sí wa máa gbọ́dọ̀. èdè lẹ́sọ̀rì yẹn pé ilé rọ́ọ̀sì ìyẹn ah, lọ́rùn lódùmarè wọ̀ gbà mí o ṣé fàfáńdà ń pè yá mi. fàfáńdà bíi ti báwo fẹ́ńtà lè lè dájú. fẹ́ńtà fẹ́ńtà àwọn eh, eh, àna mi ṣe rí àwọn èyí tí tóbi jù mí méèdì fẹ́ kọjá àyè mi <laughs> méèdì máa mú dìfẹ́ <laughs> ah, tó bí ètì mi ẹ̀yìn màmá tó yìí bá yìí mú ẹ sà àdìmú mọ́tò kékeré ọwọ́ mi ká yìí <laughs> ọwọ́ mi á ká yìí ẹjẹ ti yẹ ṣọ pé kékeré ilẹ̀ fẹ́ ṣá àwọn ńláńlá ìṣìwà ń bẹ̀ o Lexus rẹ o pilot lélẹ́yìí o ah. tó bá lè jẹ́ Venza náà lẹ fẹ́ gbé wọ́n ah, rẹ́dì láti fún yín o. ìbí dùn ó yẹ déyàn ká dé ọwọ́ èèyàn bá a sì tẹ èkú ìdà wàkà jẹ́ kí ẹ̀ díẹ̀ wàkà jẹ́ kéwkéwkéw tó bá ti jẹ́ hàwùhàwù àpéjú ti wọ̀ ọ́ dì mú kékeré àwọn olè tó ń ká àdúgbò wa àwọn kan máa ń rọba lémi kiri àná mi mi fẹ́ wàhálà ìgbọ́sà àkọ́kọ́ mú yígò mi. ilé ló fẹ́. bẹ́ẹ̀ ni sà ọwọ́ mi ká yìí. ẹ̀ẹ́ sọ̀rọ̀ àbí òun náà ó rí i. ọ̀ya gbà ah. ọkùnrin ẹ̀ ni ah, ah. ìwọ ló ní ìbí dídé lè fẹ́ ti wó ṣe. Eh. àárẹ̀ mi ẹ orò lánàá ó yẹ dídì bí ó yẹ dídò bálẹ̀ mo ṣe o. gbogbo ẹ náà ti pẹ́ ní wọ́n fún ẹ no problem. Eh. Eh ẹ sà ìwé ẹ̀kẹ́ lórí àwọn ọlọ́pàá ó máa wọlé màá ní a máa mú ọkọ ìbínú sí o ọkọ ẹ sẹ́mi ò ní tọ̀dọ̀ mi ni. ẹ dúpẹ́ lórí ọ̀bí ẹ ẹ máa ká wọlé lọ. ẹ ẹ sà àrí gbé mọ́tò tèmi di gbé òde náà. ìyẹn lẹ wọn bẹ ṣe gbogbo àti pépà àti everything lọjà lọ wẹ náà. ẹ ẹ ǹda tó máa fi fàájì dàlàdà wò ẹ. òun lọ pati jẹ ká wà lọ. ok àkàlì tó sà ẹ ẹ lóhùn ẹ lóhùn àjọ náà bá mi rìn náà àmọ́ tó ní ìwà àjọ àjọ bá mi yàdé ẹ lẹ́kọ̀ọ́ ẹbí ta ló ní ta ló lẹbi ìyàwó tọkọ mi fẹ́ nìyẹn. èmi ò mọ̀ pé bí tó máa já sí mi mi ò bá ti tẹ slow mi ò mọ̀ máa padà wá yọ mí lọ́dún. kí ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi. nǹkan tí mò fẹ́ sí ni ilé ìyẹn lẹ́nu kẹ́mẹ́ta yìí o orí bàbá yìí gẹ̀tìmọ̀ wa ọmọ ẹ̀ lọkọ mi fẹ́ mo ṣàṣọ fún ẹ lórí fóònù ọmọ ọmọ yẹn nìyẹn ọmọ tọkọ ọmọ gateman tí ọkọ mi fẹ́ tó bá rí ìwé tó bá rí ìrìkú ètò ojú mi rí lẹ́nu ọjọ́ mẹ́ta. ṣé pé ọmọ tó sọ fún mi lórí fóònù yẹn nílé. mo sọ fún ẹ lórí fóònù wọn nìyẹn bàbá ẹ nìyẹn o tún wá mọ nǹkan tó tẹ̀ tó wá ṣẹlẹ̀ o tún gbé mọ́tò fún bàbá ẹ bí mo ṣe ń wò látẹ̀ ẹ̀kọ́ ni wọ́n náwó sí onílé ọkọ mi gan kò wá tẹ̀ fẹ́ rí mímí láì tọ̀ mọ́ kò fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ kò ń bá mi ṣe anything nínú ilé mọ́ ọ̀rẹ́ mi ṣé gbogbo rẹ̀ lẹ́lẹ́ tó rí inú ilé lélẹ́yìn sí mo èmi ń dèbẹ̀ wọnú rí pàdé mi ní ṣọ́ọ̀bù ìlú oh, máa bẹ́ tà wò ó wò ó ṣùgbọ́ ẹ ká pàdé ṣọ́ọ̀bù eléyìí ti kọjá I'm taking the fall. I'm taking the fall ṣiṣe ah, èmi ni èmi ni. ṣé odò ayé ayé bàjẹ́ bọ́ọ̀ yìí wòtó ṣé mo yà wẹ̀rẹ̀ yín mo páàkì mọ́tò káà káà gidi mo jókòó ibẹ̀ wẹ̀rẹ̀ káfáṣíkà ṣé mo fẹ́ ju mọ́tò mi kọ́nù. àbọ̀ ṣé pé fún yín láti dé. Ah, ṣé pé kò bá ẹ. àwọn tó páàkì rẹ́ǹjì sí ibà gan-an ṣe bí olórí burúkú bíi ti ibà ibo lọ́ọ́ ti yín náà. àwọn páàkì rẹ́ǹjì ṣé mọ́tò tèmi yẹ ṣe mọ́tò ibo láti rìn lọ ṣe é má jì ni. wíwá sí wíwọ bọ́ yìí. wà á kí ni. ṣé wọ́n fẹ́ jó mọ́tò mi ló jẹ́ mi tí ó lè gba òun mọ́tò tí pẹtrólù wí inú ẹ̀. ayé ayé ló ti bàjẹ́ ayé ló ti bàjẹ́ èmi ayé ló ti bàjẹ́ lọ́pọ̀ ló ti bàjẹ́ pẹ̀lú àtẹ̀yìn ẹbí mi ni. it's all my fault. it's all my fault. ṣọlá ìtìyín mélòó. èmi ni mo jẹ̀bi i know i'm taking. tí mi bá ti rán yín níṣẹ́ nínú ilé mi gbọ́dọ̀ níbẹ̀ lọ sí mi kọ̀ọ̀kan. tí yóò tí mo bá rán yín níṣẹ́ tẹ bá lọ ẹ̀rì ra yín jọ yẹn torí kò sẹ́ni tó bá mi sọ sálárì fún yín o èmi ni mo sọ sálárì yín. ṣé ẹ gbọ́ mi sá idiot kankan kò gbọ́dọ̀ rán yín ṣẹ́ran torí èmi ni mo ti sọ sálárì yín. ẹ rẹ̀ ah kí ló ṣe yín gan pàápàá ìyẹn rin mi lóko tó rájò kó kalẹ̀ síbẹ̀ ẹ̀ ń sì bí omi adágún ẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi ẹ jẹ́ torí Ọlọ́run o ẹ ṣọ́ra nínú ilé ìkànnì jẹ́ kó rí pé gidi gan ni wọ́n ṣe fẹ́ yín ni wọ́n ṣe fẹ́ èmi náà nínú ilé mo ń rán àwọn ọmọ ní iṣẹ́ ipe kọ́ lọ ṣe nǹkan wá fún mi ẹ̀wọ́n kó wọn jọ sí bíbẹ̀ ẹlẹ́jọ́ wọn pé wọn gbọ́dọ̀ ṣe nǹkan wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan ẹjọ́ ṣé nǹkan kọjá ìránṣẹ́ ni. wàá rán mi iṣẹ́. ṣé ẹ kọjá ni tí mo lè ránṣẹ́ ni tí ẹ bá ṣọ́ra nínú ilé tí ẹ bá ṣọ́ra yín ẹ̀yin ni màmá ránṣẹ́ látẹ̀lé lọ. You are silly for that statement. Àwọn ọmọ yín bẹ́ẹ̀ very silly. Àwọn ọmọ yín wọ́n sílẹ̀ àwọn àwọn ọmọ yín sílẹ̀. Ìyá Bọ́sẹ̀, ẹ wo ẹgbẹ́rẹ́ yìí tó ń sọ̀rọ̀ sí mi, ẹ dẹ̀ wà lórí ìjókòó aṣàbúrò ọkọ mi. Ẹyin méjèèjì ṣáàbì mi lórí ìjókòó. Àti kékeré. Àwọn ọ̀daràn orí ìjókòó ti mú wa. You rat! You are, you are talking to me. Ẹ máa jábọ̀ lẹ́ máa jábọ̀ lẹ́. Ha! Ìwọ ìwọ sí mi ìwọ tó fẹ́ gbọ́tọ̀ ọmọ àtúrò ní ẹ tó fẹ́ gbọ́tọ̀ ọmọ ọmọ bó ṣe wọnú ilé ìwọ. ẹ jọ ṣàlàyé fún mi mo fẹ́ gbọ́. kí ṣàlàyé fún ẹ. ìwọ ọmọ security lásán lásán tó wá di ìyàwó ilé ó wá di ìyàwó ọkọ mi ó tún wá fẹ́ máa gùn mí gàràgàrà you are idiot ọ̀dẹ̀ ni ẹ́ olè dẹ̀ ni ẹ́ olójú kòkòrò ni ẹ́ look at you olè olè ìyá jàǹpátá ẹjọ́ torí ọlọ́ọ̀ṣẹ́ rò pàánù ò tí ì gbọ́tọ̀ yín ni ẹ mọ ọmọ tó ń sọ gan-an ẹ ìyàwó báyọ̀ fárétí ẹ rò báwa náà gbọ́tọ̀ yín ni ọmọ ìjẹ́mọ̀ ti fèdí yín síta fún mi báyìí wọ́n mọ̀ ti sọ bẹ́ẹ̀ ṣe rìn dénú ilé wọ́n mọ̀ ti sọ tó ti ń lọ fún mi aṣọ mo lè lè lásán lásán nìyí àṣẹ ètí ẹ̀ ní ìmọ̀ rárá àti rárá aṣọ olóòórùn aṣọ onídọ̀tí kan nìyí ẹ máa mọ gara òṣì bí báyìí ṣé bí búrẹ́dì lẹ kiri wá nílé kó tó di pé wọ́n gbà yín mọ́ kó tó di pé ẹgbà ah! ọ̀rọ̀ kan fẹ́. èmi òṣì àbí ìṣekọ́lẹ̀ kiri búrẹ́dì kiri àdúgbò búrẹ́dì kan lè wá tà nínú ilé yìí ká tó fún ọ. èmi gba ríǹgì lọ́wọ́ ọkọ tèmi ni. àmọ́ èmi lóyún èmi lèmi lóyún mo. èmi náà bímọ ọmọ mi wà lábúròdù. èmi ṣọ́ṣọ́ lèmi. mo bí ọmọ fún túnṣe túnde àlùkò ọkọ mi máa yẹ. láti fi kọ́wọ́ rẹ̀ wọlé o kí ló dé ṣé fèsì olè bọ́dá mi dọ́gba wèrè ni àti <laughs> ẹ̀gbọ́n ti kékeré tí ò bá gbọ́n èwo ni gan lọ tọ́ ti wọ ìyáálé o ẹ ṣàlàyé fún mi. ìyá bọ́sẹ̀ ẹ wà lórí ìjókòó idiot tí ọkọ mi gbé wá lé ó ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ẹ sọ̀rọ̀ ẹ wá mm. lẹ́nu sí ẹ ń sọ nonsense. Eh, mo rí bẹ́yìn méjèèjì ẹ̀ ń ya fíìmù lọ́wọ́ ní indian film ni mo fẹ́ wo ibi tó fẹ́ end up sí kí n tó gbèbè dá mi. ẹ má bínú ìyàbọ̀ sẹ́mi tí ẹ mọ̀ pé wà lórí ah, ìjókòó. mi ò bínú ṣé mo pẹ́ ṣẹ̀ṣẹ̀ rí mi ni ṣé mo pé mo kéré ńlẹ̀ mi ló lára mi mi ò bínú ẹ má yá níṣọ. màmá ẹ ṣọ́ra yín o mo kàn wá já yín wọ́n nì ni o ẹ ṣọ́ra yín gidi gan ni o mo ti jú yín láti jẹ́ gbogbo eléyìí tí mo kàn wá ṣe jẹ́tújẹtù pẹ̀lú yín o ṣé ẹni tẹ bá múlù bí mi jù tí mo bá ra yín nígbà tí olóyìí olú ẹ̀ mọ́ fèdè fọ́ ni èwo ló ṣí kọ́ pàápàá. ẹjọ́ ẹ̀dẹ̀ kan o túndé ló fi àgbàyà rẹ̀ ló fi wọ́lẹ̀ lọ́dọ̀ ẹ̀ ìwọ idiot yìí. mama kí lẹ ṣe. mo fọwọ́ tẹ ẹ nímú. mo fọwọ́ gbẹ. ẹ fọwọ́ dẹ mi. yes. yes. Ah mama sample ya ike ọ tó bẹ́ẹ̀ máa nù ẹ máa se ṣẹkẹ mẹ́wàá fún ẹ torí ò lẹ́kọ̀ọ́ máa kọ ẹ tí mo bá ra yìí ìwọ tí mo bá ra yìí ìwọ kí ló ń ṣe mo kàn wò tíya fún ṣẹlẹ̀ ńlá ni tó bá fọ ọkọ mi sáìdì ẹwà o máa ra ẹ nígbà tí olóyè bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. ó dà ìfọ̀ máa láta ni. ó máa láta ni wọ́n náà ṣé torí pé mo ti ẹ̀ ti rẹ̀ sẹ́ẹ̀tì ẹ tẹ́lẹ̀ ó kọjá bàbá rárá tí mo bá fún tí mo bá fún ẹ ní ìgbà tí olóyè. ṣé ẹ rí nǹkan tẹ́gbọ̀n yín dálẹ̀. owó indian film tẹ́yìn méjèèjì. ṣé ẹ rí nǹkan tẹ́gbọ̀n. ẹ gbà mí o. ẹ gbà mí o. àṣìṣe mo bá fúra mi. ohun mo dá sílẹ̀ yìí o ta ló máa gbà mí ta ló máa gbà mí o ta ló máa gbà mí. ọ̀yàmúni dúró bẹ́ẹ̀ ọ̀yàmúni dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀. kí ni àti kí ló tẹ̀ ṣe báyìí náà kí ló tẹ̀ ṣe báyìí tó bá yẹ mi ò tẹ bírèkì sí máa pa yín dànù nínà. wẹ́ẹ̀lẹ̀ pa mí wà pa mí àbí. ẹni tí ó rísíkì kó tẹ ṣe rísíkì gan. ìgbà ẹ̀ pa ọlọ́mọ wà di sí ọmọ bí o. jìnnà bí tá à ń lọ nìyẹn jẹ́ kí sáré lọ dé mi ní pẹ́. wègbè mọ́tò lọ bọ́ alẹ́ nu mọ́tò ẹ̀ wáwo wáwo mọ́tò o ti bà táyà ẹ̀ mi ló wáwo táyà yìí o wáwo táyà yìí bọ́ ọlẹ̀ wáwo bẹ́ẹ̀ bá jẹ́ fi ọmọ àlè wò ìwọ bọ́ ọlẹ̀ wáwo táyà yìí mo ní kó bọ́ ọlẹ̀ wáwo táyà yìí wọ́wọ́ ìwà káde ló ṣe yín ló ṣe yín dájú. irọ́ bọ̀ páyò irọ́ bọ̀ páyò ó sá lọ bẹ́ẹ̀. ibi tí mò ń lọ yìí wá ẹ̀wù tí mò ń lọ nìyẹn bẹ́ẹ̀ yẹn máa dé sí náà. ṣé mọ́tò ṣé mọ́tò tẹ àbí mọ́tò ti tèmi. ibi mọ́tò dádì mi ní jẹ́ sáré lọ dé mi nípẹ́. mọ́tò dádì ẹ láàrin la ṣọ́ọ̀gù ló bá jẹ́ fi bí àǹtí ẹ bí ẹ dáǹtí ẹ ṣe káyìí mẹ́lẹ̀ ní mọ́tò tó ti yẹ. ẹ o ọmọlógún ẹ ẹ embarrass mi lélẹ̀ náà. mo ti gbọ́ àkàlọ́ ìjọ ìjọ má bínú má bínú àbúrò mi lọ ẹ jẹ́ mú fún mi. mi lọ ní sùúrù máa ń fún mi pẹ́. gbà fóònù ẹ ká lọ bẹ́ẹ̀ ó yá ká lọ bẹ́ẹ̀. mú rí mo ṣe wù ẹ ká lọ ká ọmọ lè mo ṣe èyí bí mo di oníbàjẹ́ fi yìí ẹ e ti kú bí mọ̀ bí wọ́n ti rí ẹgbẹ́ bẹ́ẹ̀ bá yẹ ń jẹ́ ọmọ àlè mọ́tò yà àdánù pẹ́kọ̀ mi ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ̀wọ̀ àgbàyà yìí ó fẹ́ lọ wọn wá fún mi ni ẹ́ kí ló dé kí má jẹ́ lè sinmi nù lé ẹ́ tí màá wá sílé kọ́ ó fẹ́ pa ni ó fẹ́ pa ni ojú ẹ̀. Túndé òdẹ̀gbẹ̀rí mi jẹ́ mi ìfọwọ́kọ mi ìfọwọ́kọ ṣé ló fọwọ́ tẹ́ mi ni mo ló fọwọ́ tọ́ mi ni mo mi ìdẹ fọwọ́ tọ́ ẹ bèrè lọ́wọ́ ó sòtò ó sòtò ìgbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣé rí nǹkan tó sọ yẹn ò tọrọ ni tí ó ti yẹ ní ìsìn tó wáyé pé èmi mo kọ́kọ́ bẹ̀ ṣù kaná láàárọ̀ ìṣùpá àwọn tó bàtà wá sọ pé ráìsì làwọn fẹ́ jẹ ẹ jẹ́ kí lọ gbé ráìsì yẹn kaná. Oh! Ah, kí ló sọ kí wọ́n sọ. afọ́fun ẹlẹ́rìí. kí n ṣòro ráìsì a ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi fà mí láṣọ tí mo fẹ́ fi ṣubú ṣé mo fọwọ́ kàn ni. ọgbọ́n nǹkan tó ń sọ ni ìwà tẹlẹrìí ẹ bákan náà lẹjọ rí nà lẹkìn sọ fún ẹ o má fọ ọkọ ọmọdé mọ o ìjọ tó bá tún fọ ọkọ ọmọdé mọ ó yẹ kó padà sáwọn pàtí ẹ padà sáwọn pati ẹ mo ti sọ fún ẹ òun láti máa lọ pati yẹn again o. mi lọ pati mọ mo ti stay sínú lẹ́sìn o ṣáà rí i pé mo ti change mi lọ pati mọ my dear mi lọ pati mọ ah, mo ti stay sínú lẹ́sìn. àìlọ ẹ ló ń fa ogun wàhálà yìí o wàá ah, lọ pati sẹ. this time around mi tẹ wàá lọ sẹ́ni pati mọ inú ilé yìí máa ma jókòó wàá lọ pati mọ túndé kan tó ń ṣe yìí ó dá o. ó ń ṣe tèmi nínú ilé yìí o túndé túndé àlùkò túndé ìsọfíà. ọ̀pọ̀ lọ́dọ̀ mi jẹ́ kí n bóyá báyìí lọ́dọ̀ mi bẹ̀. kódà kódà báyìí ah, èmi èmi oskan ah, torí wọ́n yí ó ti bàjẹ́ jù ṣé etí ìyókì fi gbọ́rọ̀ ni mo pè ẹlẹ́lẹ́rìí ó dẹ̀ disappoint mi òun wírí òun gúrú òun sọ̀rọ̀ ráìsì òun sọ̀rọ̀ ẹ̀wà kí ló máa ṣe náà etí èyí ṣe kí fi gbọ́rọ̀ báyìí náà ah ẹ eh, yẹ idiot tí ìfọṣọ láàárọ̀ yìí o mi ò fọṣọ ẹ jẹ́ lọ gbé ráìsì kan máa lókè kan náà kó tí kọjá tí o máa pọ̀kàn tó ń sọ tí mò ń bẹ sọ̀rọ̀ ráìsì ni àní nǹkan tó ṣẹlẹ̀ ìjà tó ń jà tí mo fọwọ́ kàn má ṣe oh god you are idiot you are nonsense we get you idiot. kó jẹ́ bí ẹ lọ gbé kárẹ́ ìjọ tó yẹ lọ. Ah! my god. ṣé yóò rí pé serious matter ni ọ̀dọ́ àná. kí ló serious mẹ́ẹ̀ kí ló seriously wípé ọ̀gá at that age tó ti dàgbà tó jẹ́ kókó yẹ kó máa bẹ ọlọ́run kó máa jẹun kó dẹ̀ máa mú ni tó tún wá sọ pé ìyàwó kejì ló kú táwọn fẹ́ fẹ́ ẹni kí ló seriously bẹ́ẹ̀. kí ni big deal bẹ́ẹ̀ ni obìnrin tí ẹ̀ gbọ́n gbogbo akọ́wọ́ tẹ̀tẹ̀ wá ní ọ́fíìsì la mọ̀ pé ìyàwó ọ̀gá àkọ́kọ́ ó lè lọ pàtí kú àárọ̀ ọ̀sán alẹ́ tó bá fún láyò máa lọ pàtí lóru láì ṣẹlẹ̀ yẹ kí ló dé ẹ kó tó bá tọ́jú ọkọ ẹ̀ dáadáa ni ọkọ ẹ̀ ò ní fẹ́yàwó mi. àti ẹ̀gbọ́n yẹn náà òótọ́ ni madam máa ń lọ sí pati òótọ́ náà really ní time but what I am saying is ìyàwó kejì kọ́ ni the next thing fún wọn láti ṣe. ẹjọ́ o secretary kí ni next thing nígbà tí ìyàwó téèyàn fẹ́ tí yóò ráyè ọkọ ẹ̀ tí yóò tọ́jú ọkọ ẹ̀ tí yóò tọ́jú ọmọ inú ilé what are you telling me kí ló tún kù. bọ̀ ẹ dúró ṣé yóò rí aláìsí. àtìgbà tí ọ̀gá ti fẹ́ yàwó kejì yẹn àtìgbà yẹn lọ̀gá máa ń ṣe bákan ọ̀n kàn máa fún wa latitude ọ̀n máa kan ra nǹkan tó yẹ kó ń ṣe wọn ò ní tètè ṣe kí ló dé. sórí ìtọ́sán yẹn kò sọ̀rọ̀ ńlẹ̀ tí èèyàn bá fẹ́ yàwó ẹyọ kan ìṣesí ẹ̀ mú bẹ́ẹ̀ ó máa yàtọ̀ tó bá ti fẹ́ kejì ó máa increase tó bá fẹ́ kẹta ó máa increase. òun náà lẹ sọ yẹn wọn ò kàn nípa fún wọn wọn kàn ń pa fún wọn náà. akílì ah, tiẹ̀ kò sí bá ṣe kò sí gbogbo tó máa jí tó ń béèrè lọ́rọ̀ lọ́wọ́ mi kò ní ìdí ẹ̀ reason ni pé tèmi náà bá dọ̀la sì ti bá rí sáyé pé mo fẹ́ fẹ́ yàwó mi àbí mo fẹ́ fẹ́ kẹta gan mo fẹ́ fẹ́ kẹrin gan ẹ bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri ẹlẹ́mi náà ṣe dáadáa lọ́fíìsì mọ́ ẹ ní mo ṣe dáadáa sí yín mọ́ àbí. Ah. waste of time ẹ̀wẹ̀ ìtaníkó wà wo gọbì. tó léwo ni gọbì gọbì kí kúkú bẹ́ẹ̀ parí ẹ̀bùn yóò fẹ́ bú mi birds of the same feather like you so bẹ́ẹ̀ náà ṣe máa ṣe tó bá yá ni ẹ̀rù ńlá sí. tọ̀tọ̀tọ̀ ọ̀ràn tó bàbá nù fi sí ìlú láyé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni kí fẹ́ ṣe kà fún sí kí gbogbo ẹjọ́ tó wá rò sí kí tẹ́ gbogbo ẹ̀fọ́ gà fọ́ sáà kí ẹ̀dà nù wá ní ṣe kà. ni kúdí ọ̀dà fún mo dẹ̀ fi ara fi fifty sí fún kó jẹ́ one fifty. pátíkúdí irọ́ ni ó ṣe ọ̀rẹ́ mi owó ẹ̀ máa lọ sókè in fact kí la wà fúnra wa fún inú ẹ̀ máa dùn máa fi ṣe tẹ̀ ajọ́ náà ó tóbi ṣá dẹ́ẹ̀ kan inú ẹ̀ dẹ̀ máa dùn gan kúdí máa fi ṣe tẹ̀ gan wọ́n á gbà lọ́wọ́ <laughs> ó ga ṣé ìwọ náà máa ń kí fún ní kọ́mọ kó mẹ́rin fún ẹ lọ fi bí ata nílé. wo weekend ti ṣe nìyẹn. <laughs> blessing. ṣé pé o sáré gbàgbé gbogbo ọ̀rọ̀ yẹn náà nìyẹn. ṣé ọ̀rọ̀ inú ilé náà eh. lórí ìyàwó tọkọ mi fẹ́ mi ì rí tí wọ́n ro àtọkọ àtìyàwó òṣì tó lóun gbé dání ọmọ ìbídùn yẹn mi ì rí tí wọ́n rò ń ṣe mo dà wọ́n nù ni wo mo wá jẹ́ǹtù nínú ilé honestly mo gentle pani wo nínú pé kí rárá máa bọ̀ ní ṣọ́ọ̀bù tí má dẹ̀ ti kúrò ní ṣọ́ọ̀bù kí n lè tó rárá yọ wọlé bí mo ṣe ń ṣe nìyó pẹ̀lú gbogbo ìṣètò máa ń ṣe nílé yẹn patí gan mi lọ patí bíi ti tẹ́lẹ̀ mọ́ agídí ni mo fi ń lọ sí patí lẹ́ẹ̀kan lóṣù. ọ̀rẹ́ mi ò bẹ́tà sórí gbogbo ìta àlọ́ náà ó ti tó gẹ́ òun nìyẹn ń ṣètò pé báyìí pé ilé fẹ́ di ilé onílé kọ́ni máa yẹ kéèyàn ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe gbogbo gbà mọ́ kí là ń bá kiri kí là ń jẹ tá jẹ kí là fẹ́ jẹ ní pàtó ọ̀hún tá kiri jẹ ńlẹ̀ wa ó kàn pé ìṣòwò tó báyọ̀ ṣe wọn báyẹn wọn bá ṣe náà ní nǹkan tó fà á but wo please ṣàrora kí please ṣe kí ni kó fi lè rain. ṣèbí òun nìyẹn ṣèbí eh, kúdí nìyẹn ló fẹ́ ṣe pati ń tì lọ́wọ́ dá hundred ṣèbí ara nǹkan tá a fi ń lọ pati náà nìyẹn. so àbọ̀ ẹ̀ náà ní báyìí ó kàn ṣe àmì ló wà ń lé báyìí. blessing. pé bàbá ẹ lè sọ fún mi mo yán ni náà aláàjì òun ló múṣẹ́ ẹ̀ ó ti yé. ilé kan mi kan finance aláàjì kí ló tó ń kí lórí kí mo mọ̀ yẹ́rì ni ṣé mo jẹ́ no well. ẹ wo ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ó ti yé yín ẹ jẹ́ kó sọ nǹkan tó bá wa gangan òun ló ṣe kókó. ó dà kí ló ṣẹlẹ̀. bàbá ṣé mo kàn tó ṣẹlẹ̀ ṣé rẹ̀ mi mo mú wa báyìí ó iṣẹ́ kan wà lọ́wọ́ ẹ ṣé yẹn dẹ̀ táìtì gan ó yín mo lè fẹ́ kẹ́ bá wa ṣiṣẹ́ yẹn. ẹ ṣé wọ ló níṣẹ́ ni àbọ̀ rẹ̀. òun ló níṣẹ́ ni. ẹ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ká gbọ́ látẹnu ẹ̀ náà ọ̀rẹ́ mi yín tí wọ́n lọ. ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé eh, ọ̀rẹ́ mi ló mú mi wá sí ìbàdàn tó ní tí n bá débi pé màá rí solution sí ọ̀rọ̀ nǹkan tí mo bá wà nítorí tí ọkọ ẹ̀gbọ́n mi mo ṣe wá um, olóyè àlùkò lórúkọ wọn so wọn gbé dání gan owó yẹn dẹ̀ pọ̀ gan so mo wò pé um, báwa náà ṣe máa rí jágbá ń bẹ̀ so ìgbà tí mo bọ́ ọ̀rẹ́ mi sọ wá nípò màá mú mi wá bí gan eh, so any help tẹ́ bá lè ṣe pé mi owó dẹ̀ lè mi nídìí ń bẹ̀ ẹmọ ẹ bá lè bá mi ṣe torógbó yẹn pọ̀ gan òye. sífà alukoro ló sọ yẹn náà. alaye ṣẹ́rẹ́ ẹni tó ń sọ yìí lásán money making machine atm ọlọ́run ọdún ẹlẹ́dàá ń gbọ́ àpò ẹ̀ lásán ó gọbọ yóò yọ zag owó wà lọ́wọ́ ẹ̀gàn alaye. kí ló ló bá lè ṣe fún yẹn náà. ẹ kà ló fọmùlà four one two fún. dá padà láti bo ayé ò lò yẹn mọ́ zam zero la máa lò fún la máa fi gbáǹdì. Ah, ṣe sùúrù farabalẹ̀ ẹ jẹ́ ká lo formula four one two àdéhùn àgbèsí zam zero náà á fi lè plum dáadáa ni kí ló fẹ́. wàá gba yìí tí wọ́n máa kó ẹ̀jẹ̀ nìyẹn. ọmọ kan máa ṣe fún mi gba gbogbo details yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbà ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹ̀yẹ máa wọrí ẹ̀ kò máa rà láti. finance fi ẹ lọ́kàn balẹ̀ soríṣe eléyìí ọlọ́run fi ràn wá látọ̀run ni jẹ́ ká ríra. fáìlì tó kó wọlé yẹn it's for what? ẹ ṣe bèrè lọ́wọ́ àwọn gàmà. ẹ má bínú mọ́ mi. please tell me. Um, actually àwọn ọ̀gá jẹ́ kó yé mi wípé ìyàwó kékeré ó bá wọn get big connection kan so àwọn files yẹn ló pé kí arrange wá láti ọ́fíìsì kí n gbé wá sí bímọ. ìyàwó kékeré ìbídùn ó bá get big connection tell me ṣé kò látọwọ́ lọ. Ah, ọ̀gá sọ pé owó yẹn huge the money is huge ó pọ̀ gan <laughs> akọrìrì ma congrats. thank you. ó mọ̀ hapụ tó máa happen máa rí ẹ lọ́tùnla mo ní kí n tún béèrè lọ́wọ́ yín ni ṣé kí n transfer owó yẹn ni àbí kí n ṣe hold on díẹ̀ nù. o transfer tí mo ní kó transfer kí n tó bẹ̀rẹ̀ sí ń jà mí níye méjì a ní transfer gbogbo yẹn mo ti fún ẹ lọ́tọ́rìtì náà kí ló tún kí ló tún dúró dè. ẹ mo ń wò pé owó yẹn pọ̀ so jẹ ká tó bá gbọ́ nǹkan ìbí mi ni mo ní kó transfer ẹ̀ èmi ni last authority mo dẹ̀ ní kó transfer owó yẹn what is wrong with you. ẹ yẹ sà ó ni. my friend lọ transfer owó yẹn fún wọn ìwọ náà ò fẹ́ ká gbòòrò ah, o bẹ ká wa compete pẹ̀lú àwọn company ńláńláńláńlá yẹn. ohun mi sá. ẹ ẹ n ta fẹ́ fi ṣe nìyẹn lọ transfer owó yẹn fún wọn bá that's it. láti ọ́fíìsì mi sì máa ṣe lẹ́yìn. ẹ ẹ kò dẹ̀ pé báńkì kò sọ pé mo ti sir. yes. ẹ rà mà. ok chief ẹ ṣe ni ẹ fẹ́ ṣe business yẹn náà. of course máa ṣe náà. Ah, ẹ bá ronú wò kẹ́ tó ṣe ah, in fact business tí ìbídùn mú wá ẹ ẹ verify lórí ẹ ẹ dẹ̀ lè fẹ́ dáwọ́ lé ẹ rò dáadáa tèmi mà yé mi. dùnà dùnà dùnà kí ni wọ́n mọ̀ pa business hmm. olùkọ́ afẹ́ ra ọjà sínú ṣọ́ọ̀bù ẹni hmm. kí ló wọ́n pa business fún advice mi. ẹ rò dáadáa o. ṣé n tó wá ṣe ni. Hmm. mo mọ àwọn àwọ̀ ìsáyẹ̀ mi jọ ṣé mo ìpín mi ìrójú nílẹ̀ nílé mọ́ láti ijó tí ìbínú tẹ̀ ti gbé wọnú ilé yẹn mọ́ èmi àti yín àráyè sọ̀rọ̀ mọ́ ó ti pé màmá wa bá yín lọ́fíìsì kí tó bá yín sọ̀rọ̀ bá yín bí ẹni tí kí ló ṣẹlẹ̀ gan ṣí. obìnrin ìmọ̀ bọ́lá. aluko. bọ́lá. manu manu. aluko. ó mà wá ga o hmm. ẹ rí báyìí ó ga o ìjẹ́ hmm. Túndé ò ti fi tiẹ̀ kó bá mi báyìí po ìgbà tó ti lọ bọ́ sọ́wọ́ fọ́wọ́n náà báyìí òun nìyẹn ọjà mi ti ń lọ́ọ́lẹ̀ gbèsè dẹni ló tún jẹ sílẹ̀ rẹpẹtẹ yìí gbogbo wọn tó jẹ lówó ń sìn ó ti di dandan ó máa dáwó wọn padà ìjẹ́ kò ní ní kí n máa mú wọ ọjà mi wá kó máa fi san gbèsè kò sígbà tó mà ní sọ bẹ́ẹ̀ a máa ní kí n máa mówó bísínẹ́sì mi kóun máa fi rán gbèsè tó wà ńlẹ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀ mo dẹ̀ ké ké ké ké mo dẹ̀ sọ ṣé àṣírí ò ní tó báyìí gbogbo ọwọ́ tó ti ń lọ sẹ́nu kó má dé pé ó máa di ọwọ́ tó máa tọrọ jẹ èyí ọ́fíìsì kò lè lọ mọ́ báyìí o ó ti dẹni tó ń sá lọ́fíìsì ó dẹni tó ń pa fóònù ó di ẹni tí ò ń gbé kọ́ọ̀lù àwọn èèyàn tó jẹ lówó mọ́ báyìí o ọ̀nà ọ̀dà tó jẹ́ pé mi ni mi ní forí ko ọjà mi gangan ló dẹ̀ tí wọ́n á ń lọ́lẹ̀ yìí o ìwọ̀nba tó dé yìí kí ara máa rárá máa lo nǹkan mi bí má ṣe ń tà kí n máa fowó ra padà síbẹ̀ ni àfikọ́ lọ́n kó wa gbàkóso Túndé Túndé Àlùkò. ọmọ torí ẹ̀ ṣe pè é níbi o. let me go and check it from the source. Hey, eh, excuse me. ah engineer máa kọlù mí jáde lọ́la kí ló dé tó nǹkan ra jọjọjọjọjọ really ṣe ní kan ra. Ah, ti ẹ gbọ́ pọ̀ tí gbogbo nǹkan máa rẹ̀ á ti sìn ní. Ah, ah. ó ga o. Eh, eh, jóná jóná jóná. báwo ló yín sọ̀rọ̀ báyìí o hmm. ní kò ní rí a hmm. sọ fún mi náà ó ti tó èmi ló ta ti gbowó nísìn èyí owó àrígbà ọ̀gá kan ṣe bó ṣe wù wọ́n awítá ìwé wọn náà fẹ́ dàbí Dangote ẹ ṣé bí Dangote ṣe ń ṣe lélẹ̀. ó sún mi mọ́mọ́ dáhùn lóhùn ó dìgbà tán bá fi yín yáwó ní kọ́ńpínì yìí kẹ́ tó mọ̀ nǹkan tẹ̀ máa ṣe bí ẹ̀mọ̀ ẹ̀ pé wọ́n ti ní problem ní kọ́ńpínì yìí. wọ́n á fi ẹ yáwó ìwọ́dẹ ló máa ní problem. ẹ rọra pariwo ẹ rọra pariwo inú ẹ wo èmi sọ ti tèmi tó o máa tó lè yín. wọ́n máa tó lè yín lọ. ọgbẹ́ni lọ́jọ́ kò ọ̀rẹ́ ti yé mi ó dà ipò ti gbowó oṣù ló ṣe ń ṣàìdì ọ̀gá àánú ò ṣe mí àánú ò ṣe mí ìgbẹ́ is good to me kò bá sàbí. láìpẹ́ ó gba change change. hello aláyé uh, ah, okay, okay. kóòdù yẹn sórí ẹ̀ ẹ tẹ kóòdù yẹn. ẹ fi ayé lọ́kàn balẹ̀. Just relax, guys. Huh? Ah. Be calm. Everything will be fine. I trust Wala. I'm going to wait, huh? Ah àlàyé zam zero ló fẹ́ lò fún wọn ó máa fi gbáǹdì ni. four one two to zam zero. iṣẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. ẹ̀ẹ́ alẹ́ ah. sọ bẹ́ẹ̀ o. Ah. ah hey guys aláti ẹ̀ ti wọlé o. like seriously. i told you mo sọ fún ẹ mo ní wọn ò lè fọkàn i see. Oh, I'm so happy. What? Yes, this call for celebration. Um, okay. Barman, come over, come over, come over, come over, come over. Yes, now, ẹ eh, why you kò sí music in my Ẹbí mi ni èmi ò mọ̀ pé bí tó máa já sí rèé. Mi ò slow. Mi ò mọ̀ kó máa padà wá yọ mí lẹ́nu. Mi ò bá low. I didn't know it's gonna be this bad this time. You're about to test low. Mi ò bá tún careful with the way I do ah, things. Hey, hey, hey, kílódé, kílódé, kílódé bàbá ṣé fẹ́ filẹ̀kùn mú mi lọ́wọ́. mo lè filẹ̀kùn mi lọ́wọ́ torí o fẹ́ já olè. ṣé mo páàkì mọ́tò mi sójú ọ̀nà ní díẹ̀ bẹ̀rẹ̀ sí ka gẹ̀rẹ́sì mọ́tò mi. mo fẹ́ já olè ṣé wọ́n lo ni mọ́tò ní dúró sí mọ́tò. ṣó possible ká kàn dé báyìí ká kàn sílẹ̀kùn ṣé bẹ́ẹ̀ lọ́ọ̀kì lẹ̀kùn yìí kí ìta fi ṣe lélẹ̀ yìí. Ah, èdè mú kí mọ́tò mi kò ẹ́. ẹ eh? gbójú ẹ mọ̀ mí ni. bóyá tó bá yọ ògo ojú ẹ ọ̀gbẹ́ni gbọ́wọ́ ẹ lẹ̀ ah. mo sí mo tẹ̀ mo tẹ̀ kí ni mo tó. èmi àtọmọ yín wá síbí náà mo rí ọmọ yín mo rí tí mo tọmọ yín mú mi wá síbí ọmọ wọn mo ti kó mọ́tò fọmọ yín tó yọ lára owó yẹn tó yọ fún yín. ẹ mú rí mú wókò mi ìwọ náà wo ni mò ń wókò mi. ẹ kí ló wá ṣẹlẹ̀ owó mọ́tò yẹn la fún yín yẹn. owó mọ́tò ti tèmi. wọ́n dẹ̀ sọ fún bẹ́ẹ̀ ní wàhálà rárá. kò sẹ́jọ́ àti wọ́n ti ra mọ́tò ìyọmọ yín ti ta. ẹ má làágùn jìnnà bàbá gbogbo ìwé lélẹ̀ ah, ah. a ti ṣèwé everything ẹ wo ẹ fẹ́ rí ẹ ti rí gbogbo ẹ̀. Ah, ìwé mọ́tò dùsùn. ayé kọjá àgbà ṣẹbẹ wo ni. signature ọmọ yín lélẹ̀. jẹ́ odo. àkúrẹ́ o. ẹ lè pèsè ẹ̀bù gan. mú rí bàtẹ́ mi jẹ́ o ará àdúgbò ẹgbà mi o. ní sùúrù máa mú dẹ́gi dẹ́gi wọlé ẹ bẹ́ẹ̀ ni. báwo mú kí mọ́tò mi. kí wo ẹ kúrò níbi ilẹ̀kùn jọ. jọ múrí sàn bo múrí wà. ọmọ yín ni bàbá. níbo ni múrí wà níbo ni múrí wà. ajẹ́ ẹ̀ lẹ́wọ́lé. Ah, wàhálà ti wà o hm, àdìgbà tán ti dúpọ̀ ga lọ́mọ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́pọ̀ tẹ́ńsọ̀n ni kò sí nǹkan tá a fẹ́ ṣe àmọ́ máa lọ ilé wa náà ni at least ó bẹ́tà ni wọ́n sàkó àlọ́. ó bẹ́tà kan resign kò tó sàkó àlọ́ because tó bá sàkó à á níwà ìtàtù sí gbogbo á níwà ìtàtù sí gbogbo ìwà wa tó lè dé wá sùn ní ah, báyìí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ṣe ń sìn kí la fẹ́ ṣe ṣeré mi ní ti tèmi eh. èmi wà productive gan-an nítorí pé mo ti fojú sílẹ̀ mo ti ń wá ibi tí mo máa lọ máa dọ̀tí production. ta ni ta ló lẹ̀bi ẹ̀bi mi ni èmi ò mọ̀ pé bí tó máa mi ò bá ti tẹ slow mi ò mọ̀ kó máa padà wáyé mi ah. mi ò bá ti tẹ slow didn't know it's gonna be this bad this time. Sàbílíkì ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ ibo ni kọ́hún ti bẹ̀rẹ̀ ṣe rí nígbà yẹn lọ́jọ́ kìíní àná mo ń sọ fún wọn business tí ẹ mọ̀ nípẹ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ dánwó le ẹ fẹ́ kówó le mo pariwo pariwo pariwo wọn ò gbọ́ sí mi lẹ́nu. ẹ dẹ̀ máa wá wo olórí burúkú tó gbá wọn ìbínú ló mú wá o ah, ah. òun ló mú wọnú ilé mi wá. ìyá mi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà ah, ẹ dẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni pé mo mọ̀ mọ̀ ni ṣé mi mọ̀ pé bó ṣe máa rí rè ni ṣé mo ṣe ṣe ṣe báwo ni ṣe máa mú èèyàn tó máa gbá ọkọ mi wá ẹni kọ́ mi ò mọ́mọ́ mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ríre o ẹ má ti ọ̀rọ̀ tí ò ṣe fèyí sí mi lọ́rùn. ẹ wo àní sùúrù o ṣe rí ní tí èmi bá wá sí bísà ó le ó le ju bó tẹ́ ẹ ṣe palẹ̀ yìí o wò ó múrí ti kó ọ̀ràn sílẹ̀ bẹ́ẹ̀ yìí o múrí ti dá ọ̀ràn sí mi lọ́rùn o mọ́tò tí mo ní múrí tí wọ́n bá mi ta múrí ti ta mọ́tò ó ti gbọ̀ òun àwọn tó ta mọ́tò mi rí owó mi rí mi rí omi rà mi rẹ̀ jẹ o mi rí mi rẹ̀ jẹ o sí mo fẹ́ dá ọ̀ràn mi níwọ̀ o dáhùn bá máa máa máa múrí múrí ti kọ́ràn alẹ́ o múrí ti kọ́ràn alẹ́ o. Ah, múrí ti pariwo ọ̀rọ̀ owó ẹ̀tọ́ yóò. ó ti ẹ̀ dá you are welcome. pẹ̀lú gbogbo information tí a gather nígbà tí a ṣe investigation those people they actually frost us. mo wá fẹ́ bí yín sà ta ló introduce wọn sí yín sà. Ìbídùn ni ìyàwó wọn yìí náà ni ìyàwó tó jókòó yìí náà ni. Túndé. ok brilliant mm. um, madam uh, that, that's good ẹ̀yin gangan lẹ́mọ̀ àwọn pípù yẹn àbí ẹ eh. introduce wọn sí chief kò rí ẹ kò ń ṣe pé èmi náà kò ń ṣe pé èmi náà mo mo mo mọ̀ wọ́n directly ẹ ṣó ti yẹ yín èmi kọ́kọ́ kọ́ ni mo wù wọ́n wọ́n introduce àwọn pípì ìsẹ́mi náà ni. wọ́n dẹ̀ sọ fún yín pé wọ́n fẹ́ gbá chief. wọ́n sọ pé àpá ọ̀nà ṣe máa sọ fún mi pé wọ́n fẹ́ gbá chief tí màá dé accept wẹ́ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n lọ fẹ́ bá wọn ṣe kọ́ bẹ́ẹ̀. dadi dadi ẹ jẹ́ kán sọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tó máa sọ ló máa help wa ẹ understand wọn wọn wọn wọn yẹn. náà mo fẹ́ mo fẹ́ sọ jálẹ̀ náà ni wọ́n fi ń tẹ̀lé ìtàrọ̀ tì mí. wọn ò sọ fún mi wọ́n fẹ́ gbá chief. wọn ò sọ fún mi o. bọ̀ ẹ mọ̀ wọn sá. Ah, ẹyẹ mọ àwọn pípọ̀ yẹn rẹ. wọ́n introduce wọn sí mi ni. ká ló introduce wọn sí. <laughs> àwọn dáàdì mi ni. irọ́ o irọ́ o. dáàdì mi ni o. ẹ̀yin gangan lẹ introduce wọn sí madam tí madam introduce wọn sí chief. irọ́ eh, point of correction ṣe rí ọlọ́mọdé yẹn ní ọmọ ọ̀ràn ọmọ mi kàn mú rí òun ló pè mí lóní business yẹn is very very okay ẹ̀ ń rí owó burúkú burúkú pé mo ti wá wo fi tí ẹ bá rí ohun lílá dé bá ti wà náà tó kéré tó mọ̀ ti rí aláìnú ẹ mo dẹ̀ ti rí chíìfù gẹ́gẹ́ bí aláìnú mi. iná ẹ bẹ́ẹ̀ máa fi àwọn olówó kúkú ẹ ní sùúrù àgẹ́ àti múrí o. ẹ mọ̀ kó ṣe. ìyọ̀ndà kò ń ṣe wípé bóyá a fẹ́ ṣe bí o ẹ kàn máa dí àgọ́ wa ah. ẹ máa lo explain bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa yìí ah, ẹ bá padà sílé ẹ bá padà sílé so ẹ ṣe náà ẹ jẹ́ ká. ẹgbẹ́ sí ìbùdí tẹ̀lé wọn lọ́kọ́. ipo taking away. ẹni sùúrù ẹni gba permission lọ́wọ́ àna mi. wọ́n mọ̀ mọ̀ ìyá ọ̀dà yóò mọ̀ lẹ́yìn ká tẹ̀lé wọn lọ sí ẹnu ẹ̀nà wọ́n kúná fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni wọ́n lọ ti fẹ́ tì í ẹ̀wọ̀n sí ẹ. ọlọ́pàá gbé ẹ lọ sí sílẹ̀ náà ni ẹ rí ti Emmanuel rọ o dájú wọn tí yàn mẹ́wọ̀n bá yẹn tẹ́ bá ti dán gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. ọ̀nà mọ́tò balẹ̀ dà pẹ́ lẹ́yìn àtẹ̀lẹ́ ìdájọ́ ká lọ sínú ìdájọ́ ká lọ sí kí tẹ̀lé lọ sí ṣùgbọ́n láì ṣe ṣọ́kùnrin tí wọ́n ti yàn lọ bẹ̀ẹ́ ayé nìkan ni wọ́n ní kẹtẹ́ ẹ̀wù dẹ́dì mọ́ ayọ̀jú sí ẹ̀wù ẹ̀ṣẹ́ àmukùn wà lóyún mi stress ara mi. ẹ ọmọ mi jọ má ti méjì kùtì o. dáàdi ẹ̀yin gbọ́ ẹ má tira yín ti kùtì kí ló ṣẹlẹ̀ dáa. ẹ ẹ ní má tira mi ní ti kùtì wẹ́ẹ̀ ni oyún tó ti yẹ bẹ́ẹ̀ ẹ̀sà ṣe rí ọ̀rọ̀ yìí ní ìwò má ìtọ́ ìdí má ìtọ́ ìdí jọ. dodo ó ṣe é gbọ́. ó lórí. ẹ ló ń dé. ẹ ẹ ẹ̀sà bàbílíkì ẹjọ ṣẹrin ṣẹrin gbọrọ. mi lè wá torí ọmọ kan dé láṣẹ náà ẹ ẹ gbọ́sà bí ọ̀rọ̀ ṣe bí mi ojú onírà rẹ̀ wà kó máa yọ ojú onírà rẹ̀ wà kó máa yọ ojú mi ò lè rà rẹ̀ wà kò máa yọ. mo gbẹ́sẹ̀ wọ́n àkàwọ̀ bẹ́ẹ̀ àwọn olówó púpọ̀ ọmọ àwọn gàbàrí ni mo kówó kò mo bẹ́ẹ̀ ṣe yọ ṣe bẹ́ẹ̀ wo pákí tán àti bẹ́ẹ̀ mọ̀ mo ní dáǹkà bẹ́ẹ̀ àwọn koríko yóò yínú pákí à ń dì bẹ́ẹ̀ wo pákí tán kò mí. ẹ ẹ máa wọ wọn bí kẹ níbo ló tún lọ bí. mo ń lọ sọ́dọ̀ kéè. kéè wo ìrèjẹ́ kéè. Ah, kéè boyfriend mi náà. èwo nínú wọn mi ràn án Ah, dádì kìlẹ̀ mí pé èwo nínú wọn ah, mi ò láìkẹ́ o tó bá jẹ́ pé èèyàn kan wà níbi àìsàn wọn máa fojú oníṣekúṣe wò mí mélòó gan ni mo ti wá introduce sí. ẹ yóò máa fi ọ̀rọ̀ ọba máa rí kan àtún wà fi yé ṣèyàn. ọ̀tọ̀ọ̀tọ̀ wo lẹ́rọ k k only latest boy. latest one. ẹ ẹ tí mò ń fẹ́ sìn. sáwọn ọmọ gègé ẹlẹ́sìn gègé ẹ̀ ó jẹ́ bí akàgbé ayé wọn akàgbé òun dìrẹ́ńtọ̀ dìrẹ́ńtọ̀ àbí. iṣẹ́ bí kéde ẹ̀ tó fẹ́ gbọ́ èmi ojú yẹn mo fẹ́ mú ẹjọ́ àbúrò ẹ̀sán ẹ̀ múrí ọ̀rọ̀ múrí ti sú mi rí rìn káàkiri àdúgbò pẹ̀lú àwọn ọmọ gègé àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ ìrankíran wọn máa níbi níran mi èyí o bí múrí ṣe káàkiri ó torí tiwọn náà mo tún dáko mi ra ká ṣe gẹtìmọ́ọ̀nù ká dáná lè jẹ dáná lè mú. ẹ wo dadi ẹ jọ torí Ọlọ́run ẹ go straight to the point kí ló ṣẹlẹ̀ gangan. ok sori ọmọ mi jọ mo ní business kan yìí mo fẹ́ gbé kó ẹ sori ní ilé ọ̀gá mi èyí mi bá ṣiṣẹ́ ọ̀gá mi ẹ̀ aya mi ti rúfẹ́ rí náà yé tẹ́bẹ́ ẹgbẹ́ adé lọ́dọ̀ máa dé yàn fi aya bá ń bóòtù pàtí ẹ̀ bí ẹni à ń ṣe bó bá lọ pàtí nù ní ọ̀la ó tún ti gbàṣọ wọ̀ ètò lọ pàtí ọ̀rọ̀ ẹ̀ ti wá sún ọ̀gá mi ọ̀gá mi máa mẹ́jọ sàn mí ní bàbá òǹdó iṣẹ́ aya mo fẹ́ yà bí bá bóòtù ní ọ̀gá mo ti rékò kúnlẹ̀ ló ìpípa sí o ṣùgbọ́n mo ti wá ojú ọ̀gá mo wá rí fi ọ̀gá yìí ìbá gbé ọmọ mi ìbá gbé ẹ fún ọ̀dọ́ ẹ̀ ní ọ̀gá tó bá rọ́ ló rẹ́jú òun àbí ṣe rẹ́jú kó àwọn obìnrin ló gba ìwà ṣe bẹ́ẹ̀ wàá ṣakọ wàá rọ́ tó bá rọ́ nù ojú ẹ̀ mọ́ lù ẹ́ o Ah, ọ̀nà owó mi tó yí o torí ọ̀gá mi láìkí ń pupa ó lè láìkí tó bìyẹn tó ní ọ̀yàn tó bá ti rọ́nà ojú ẹ̀ máa lù ẹ́ o máa lù ẹ́ o mi bẹ́ẹ̀ ṣe é o tó bá ti rọ́nà ojú ẹ̀ dínú ọ̀gá mi dùn tó ẹ̀ tó ẹ̀ bá mú ẹ tó fi á ṣe yìí kíní kan tó họ́ọ̀gì ẹ ó ti tán àti bọ́ sínú owó. ẹ jọ torí Ọlọ́run dáadé ṣé ẹ fẹ́ máa tà mí ni àbí báwo. irọ́ mẹ́ta ẹ̀ dálẹ̀ kúrò nínú oko òṣì yìí èyí ṣé bí mo ṣe dáko ká ó dà sán òbí mo ṣe dì bí akọ ìrẹ̀ ẹ́ di ká ṣe géètì mọ́nù ká ṣé yẹn o fẹ́ dàgbà dúró ojú èdè àtiwọ́ gan. oyin bí wọn náà máa di àná olówó tíbi náà bá bẹ̀ sí ká ní owó tí wọ́n gan gbé yọ nínú mi àkàdùn o bá ti bímọ kàkó o ti tán. kì í ṣe kí ni. kó bímọ. kí n bímọ fún márùn arúgbó yìí. Olódùmarè gbà mí o. ẹ wo bọ ẹ bọ síbi ẹ kúrò nọ́nọ́nọ́nọ́ ẹ kúrò ẹ kúrò lórí ẹ. ẹ wo ẹ wo ẹ wo èmi ò rò pé nǹkan tẹ̀ ń sọ yìí lè possible náà ọ̀gá yín bíi ti báwo ládùúrú àwọn young guys tó wà ní ìgboro ńsìn kí ni mo fẹ́ fọ̀gá yín yẹn ṣe wọn àdó kàn yọ ọkùnrin ẹ̀bẹ̀ tó ṣìkà rẹ̀ tí wọn ò tiẹ̀ níṣẹ́. yéè ondo olóògùn mi hàn fún ikùn ẹ ikùn ẹ ti tóbi jù iyọ̀ ibẹ̀ bébí ẹgbẹ́ ṣóńṣó orí ẹ̀ gangan wé dákọ̀ ẹ̀. ṣóńṣó orí ẹ̀ ṣó rí ikùn ẹ̀ gan wákàgbé ebè wàgbẹ́kùn ẹ̀ wá tẹ́ di ọwọ́ bí àtẹ wàgbẹ́kùn àkàgbẹ́jọ́bẹ́ wàá rí inú àkàdùn. ṣé máa yẹ kárí bẹ́ẹ̀ ni. olódùmarè o. ìbídùn wẹ́ẹ́ kan ṣẹ́jú sí mi wo ni mo fẹ́ rí mi ṣé kù sí. ẹ wò dáàdì èmi ò lóyún o. ẹ ìbínú ṣèbí hmm? wo kí ẹ̀mí fi wo lóyún ní ìgbà pàdé mi àtọ̀gádé ẹ̀dẹ àyùdẹ ẹ̀yọ̀ ọ̀dẹ gbàlódé yó. ẹ wò dáàdì gbogbo yẹn fọ́màtì ni mò ń lò ah, mi ì lóyún kankan rí ah, ẹ mọ̀ pé tí mi ò bá tètè sọ pé mo lóyún báyẹn mi ò ní tètè ráyè wọlé ẹ̀. Ah èmi kàn gbé wọn mọ́ra ni mo dẹ̀ expect kẹ́ ti já sí látijọ́ ẹ̀ náà eh. ọmọ rí pé eh, èmi ṣe wá sọ fún yàn èmi ò lóyún o mo tiẹ̀ tún ti ń try ẹ mọ̀ àgbà tí mo ti wọlé mo dẹ̀ ti ń try mo ti ń try bí ó tiẹ̀ máa dúró kó kan dúró gbogbo ẹ̀ kàn ń ṣọ̀nà nù. Ah! ọgbọ́n burúkú burúkú mà yé inú ẹ o ìbídùn ẹ eh? ah, bẹ̀tì sórí mo fẹ́ gíyàn ẹ bẹ́ẹ̀ ìbídùn o gbọ́dọ̀ ní oyún o lóye bá a ti lóyún wo owó tí wọn à ń gbà lọ́wọ́ ṣíìfù ti fẹ́ dópin o mo gbọ́dọ̀ lóyún o. èwo ni mo gbọ́dọ̀ lóyún kí ni ṣé dandan ni ẹjọ́ ṣoògùn láyé ni ẹ wò dáàdi tí mi ò bá ti lóyún èmi ó máa kàn plan kankan fún wọn ni tó bá ti di next month màá kàn sọ wọn pé oyún ti bàjẹ́ màá kàn wọ́n ah. wá bí ẹ̀jẹ̀ màá wá máa ra blood tonic ní chemist kan màá da gbogbo ẹ̀ sínú gbogbo tonic ah. gbogbo ẹ̀ sílẹ̀ lẹ̀ bàdẹ́ lóyún ti bàjẹ́. Ah, yé mo dáràn Olódùmarè gbà mí Olódùmarè gbà mí ìwọ ọmọ yín wọ́n gbọ́dọ̀ lóyún o ìbídùn torí máa da máa da ọ̀rọ̀ irú o bọ́ọ̀tì bẹ́ẹ̀ dọ̀rọ̀ irú o. dáàdì mi dáàdì ṣé mo pé gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mò ń gbọ́ ṣé mo pé tuntun bẹ̀rẹ̀ ok ẹ ti ń bá wọn sọ àbí ó lóyún kò lóyún kò lóyún ó lóyún kí ni kí ni kí ló ṣẹlẹ̀ ṣé fẹ́ báyé sísítà mi jẹ́ ni ah, ah. mo gbọ́ nǹkan tẹ́ ń sọ ok wọ́n lóyún wọn ò lóyún wọn ò lóyún wọn lóyún ẹ mọ̀ pé ẹ fẹ́ ba láìfọ̀ wọn jẹ lélẹ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe máa lẹ́yìn o. mo rí ṣé ṣé wẹ́ẹ̀ síwín wẹ́dẹ́ síwín ṣé èmi wẹ́ẹ́ bá dọ̀ dúró dúró dúró dúró já sí tí mo bá àti ẹ sọ wẹ́dẹ́ síwín wẹ́dẹ́ àjẹ́ wẹ́dẹ́ dógún ẹ pé. ìbídùn ìbídùn ìbídùn ọmọlúbí mi yóò ṣe fún mi ibi dùn everything ti yẹ pé ìwọ ọmọ obìnrin yóò lóyún. mo mo mo mo mo máa padà lóyún. Máyì ká ló lò, máyì ká ló lò. Àbí mo máa jáde o. Can't you see yourself? Ṣé mo ti fi everything ti lójú tí ṣé mo ti fi jáde? Ẹ ti fi ẹ fi ẹ ti fi station wa. ẹ wo ẹ máa tẹ̀lé wa lọ àti ẹ̀yin àti bàbá. ẹ bá ti jẹun àlàyé tẹ̀ ṣe ẹ sọ fún wọn. ẹ wo ẹ̀yin ọlọ́pàá ṣẹrọ méjèèjì ó yẹ ká fún wọn lọ kíákíá kíákíá. Ah! ẹ má ẹ má jẹ kán rọ fáwọn yìí ẹ má paná yín létà. madam please move move. Ah. anami ẹ jẹ bùrẹ. anami ẹ̀mẹ̀ kó mi lọ sẹ́nu. ẹ̀bí ta ló ta ló lẹ̀bi ẹ̀bí mi ni. ta ni bèbè tẹ̀lé wọn ẹ̀mú náà ẹ̀mú náà ẹ̀mú náà bèbè bèbè o. madam ẹ̀mú ẹlẹ́mọ̀ á bèbè yìí dára dísẹ́. mi ò mọ̀ kó máa padà wáyọ̀ ní lẹ́nu. ẹ náà lọ. mi ò bá ti tẹ̀ slow didn't know it's gonna be this bad this time ọ̀nà méjì ló ti bá mi náà ó pẹ́ ń bá mi lókè náà ó bá mi sálẹ̀ kí ni mo ṣe kí mo ṣe fún ọtún yẹn. ẹ̀mí mi ni àṣìṣe mi ìbọn kọ́kọ́ ló ní ẹ̀bí tó wà lẹ̀ bẹ́ẹ̀ ni sórí nígbà tí o máa fi ọkọ lẹ̀ sílé tó o gbójú ráyè títọ́ kọ tó o tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ọkọ jẹ ni àbí ọkọ mu ni àbúwà nílùú ni àbí àsìkò tí wọ́n ẹ̀ bí tí wọ́n ti bá tiẹ̀ lọ o mọ̀ pé nǹkan dẹ́sìn tí ọkọ òun máa ṣe ní pé àwa ẹ̀ tó yẹ kó máa fi ṣe dágbére tó pé òun màmá tó bá ti jí báyìí tó màmá rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. yorùbá ní kí ẹbí ẹni òun ni ọkùnrin tí ó lójú kòkòrò ẹni tí ojú kòkòrò wà lójú ẹ̀ olójú kò mú lọ òun ni òun ló kọ̀ sí ẹ. tó bá yẹ pé o mójútó ọkọ ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ tó nílé ìgbọ̀n á lè kọ́ ẹ lọ́gbọ́n wàá lè mọ̀ pé ah, ọkọ ọkọ làṣẹ ọkọ láti ọkọ yìí. ẹ gbà mí o ṣe mo bá fúra mi o kìkìkì ohun mo dá sílẹ̀ yìí o ta ló máa bá mi. litany, ta ló lẹ̀bi ẹ̀bi mi ni? Èmi ò mọ̀ pé bí tó máa já sí rèé, mi ò bá ti tẹ slow, mi ò mọ̀ pé ó máa padà wá yọ mí lẹ́nu, mi ò bá ti tẹ slow. I didn't know it's gonna be this bad this time. Mi ò bá ti tẹ slow, mi ò bá ti wà careful with the way I do things. Oh, ẹbí mi ni shame, me ni oh, this is painful. Ó dùn mí Oh do oh. mi lára oh. Oh do mi oh. Oh ka mi oh. o o ka mi niso o. It's all my fault, oh. it's all my fault, yeah, yeah. Give me the mojo, I know I'm taking the force. Oh, me oh, me not me. Give me the guy wa, mumba, mumba I'm taking the gbogbo ẹ̀ sílẹ̀ o. ẹ ṣàdàdà mi èmi lè kú ẹ̀dá tí mo dá gbogbo rẹ̀ sílẹ̀. ohun mo dá sílẹ̀ yóò ta ló máa bá mi rọ. ó kiri ò bá lànà alágbà oníwọ̀n ọbẹ̀ o. ẹbí ẹbí mi èmi ni mo fà á o. àṣìṣe àṣìṣe mi ni. yóò ta ló máa bá mi. Princess Adébísí Òkúnúgà ẹ̀kún iṣẹ́ èyí ó. Ohun mo dá sílẹ̀ yóò ṣàlọ́ máa bá mi ṣe o. Ẹ̀kún iṣẹ́ o.